المضر ابن عبد الله نزل إيه؟ ولا تغلوا في شيء من الأمر واقتصد كلا طرفي قصد الأمور ذميم ولا تغلوا في شيء ما سجنت ما على ننكك gbogbo níta bá ti gbé tayọ ààyè rẹ̀ ìtayọ ẹnu àlà ni ó dàbí ẹni tó so yìí pé dípò kó mú pákó kó máa fi gbo eyín rẹ̀ kó máa fi gbo ahọ́n rẹ̀ kó máa fi gbo èrìgì rẹ̀ láti yọ ìdọ̀tí tó bá wà ń bẹ̀ dànù ọwọ́ á mú pákó ó ń fi pákó ó fi ń fọmú ó ń kìbọnú mú kí ló dé ó ní kí là ń fi ń ṣe lẹ́nu tá a lè fi ṣe nímú ó kúrò nímú ó tún fi ń gbẹ̀yìn jú kí ló dé ó ló ti jẹ́ tó fi jẹ́ pẹ̀nu lásán là máa fi lọ àyèfi lọ ojú ẹ̀dá ẹ̀ lè kọ̀ wọlú ìtayẹnu àlànà anabi wa sallallahu alayhi wa alayhi wa sallam wọ́n sì wá lójú kòkòrò láti jẹ́ ẹni tí ó máa rún pákò síwájú gbogbo àlùwalá àti nínú àdéhìí míì síwájú gbogbo òórùn kéèyàn wá mú pákò oorun tètè nígbà tí ń ṣe kó tó ṣe àlùwalá kọ̀ wá yọ pákò lẹ́nu lásìkò tí ń ṣàlùwalá. gbogbo ìgbà tó bá rọra dilẹ̀ àbọ̀wò tiẹ̀ lè dilẹ̀ tó bá ti bọ́jú tán yóò tún lọ síbi ẹnu yóò tún rún pákó pákó ń bẹ ló fi ń bọ́jú gòlú ìtayà àlànà òrùn pákó ká tó bẹ̀rẹ̀ sí ní kírun tún pákó ولا تغلوا في شيء من الأمر واقتصد má jẹ́ ẹni tí ó máa ta ẹnu àlà nínú nǹkan kan nínú gbogbo tó ń bá ń ṣe jẹ́ ẹni tí ó dúró dọ́gba àṣẹ ètò kò àṣẹ jù kò dára dúró dọ́gba èèyàn fẹ́ ìyàwó ó fẹ́ ìyàwó ó wá gbé ìyàwó kúrò nípò ìyàwó ó ní màmá mi a gòló wọ̀dìhàn àbẹ́rẹ́ nǹkan mẹ́ àkóbá ó pé ìyàwó ní màmá rẹ̀ fàhùwà gòló gbogbo nǹkan tá a bá ti gbé tayọ ààyè rẹ̀ kí la ṣe gòló lọ́fà ló fi jẹ́ pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ní ọjọ́ yawmul hajj akbar ònkọ̀la ní Muzdalifa wọ́n ní kí wọ́n àwọn òkú yẹn wọ́n jẹ́ àwọn òkú kéékèèké èyí tó tóbi nínú àwọn òkú yẹn ànábì mọ́ sọnù nígbà tí wọ́n sọnù wọ́n á mú àpèjúwe kékeré kan á gbé sókè báyìí wọ́n níbi mithli hadha بمثل هذا فرموا إياكم wal فإنما أهلك من قبلكم الغلو qablakum al ghulu irú òkú tó bá ma kékeré báyìí ní ká ẹ máa fi sọkò ẹ ṣọ́ra fún ìtayẹ ẹnu àlà torí ní tó kó parun báwọn ẹni tó síwájú yín ní ìgbé ní ẹnu àlà torí ẹ láti nínú kitaabu tawhid wípé algulu kò yẹ wá wọn kọ̀ fún wa láti ṣe gòlù anabi sọlá àṣẹlá tó sọ yìí pé alugòlù wo fi sọlẹ̀xìn sababun sheikhul islam ibn sheikhul islam muhammad ibn abdul wahab nínú kitaabu tawxid wọn ni sababu wuquuci kufri fi naasi alugòlù wo fi sọlẹ̀xìn baabun asababu. fi wuqu'il kufri fi nnaasi al-ghuluw fi salihin wọn ní sábàbí tó mú kí àwọn èèyàn kó ń ṣe kèfèrí sọlọ òun náà ni gbígbé àwọn ẹni ire tayọ ẹnu àlá wọn gbígbé àwọn ẹni ire ẹnu àlá wọn àwọn èèyàn Nabi Nuh alayhi salam wọn ní Ibn Abbas radiyallahu anhuma ó ní ẹgbẹ̀rún ọdún ló ń bẹ láàrin baba ńlá wa anabi adam alayhi salam sí anabi nuh alayhi salam wa kana an-nasu fihi ala at-tawhid ẹgbẹ̀rún ọdún yìí àwọn èèyàn fi ń sin lọ́n lónìí nìkan ni wọn ò wọ́rọ̀ ogun fún nínú ìjọsìn títí fi wá dórí ta anabi nuh alayhi salam gbà tó dórí anabi nuh alayhi salam ó pé àwọn ẹni rí márùn kan bẹ láàrin àwọn èèyàn anabi nuh orúkọ wọn náà lọ́lọ́run ti sọ fún wa nínú suratu Nuh Wad àti Suwa' àti Yaghuth àti Ya'uq àti Nasr àwọn èèyàn márùn-ún yìí wọ́n ṣe láìsí ikú wọn wá gbo àwọn èèyàn wọn púpọ̀ wọ́n wá gbìmọ̀ pọ̀ lórí pé kí ni tó yẹ káwọn ṣe táwọn fi máa rántí àwọn èèyàn yìí tí wọn fi ní di nǹkan àgbàgbé ẹnu wọn kò nígbà tí àṣetán tó yàwòrán rẹ̀ sí wọn lórí pé káwọn gbẹ́ ère wọn ni káwọn gbẹ́ ère wọn táwọn bá gbẹ́ ère wọn káwọn ó sì gbẹ́ síbi tí wọn á máa jókòó káwọn gbẹ́ síbi tí wọn á máa jókòó báyìí ni wọn gbẹ́ ère àwọn ẹni márààrún yìí síbi tí wọn á máa jókòó apá kan nínú àwọn olùmọ̀ nípa tawhid wọ́n ní ibi tí wọ́n máa jókòó wọn jẹ́ ilé ìjọsìn tiwọn nílé ìjọsìn wọn ni wọ́n ní kí wọ́n gbẹ́ ère yẹn sí. Ibn Abbas wọ́n ní lẹ́yìn ìgbà tí egbèrègbè tẹgbèrègbè tí wọ́n gbàgbé mà Ibn al-Qayyim ní ẹ ṣàkíyèsí o nígbà tí wọ́n gbàgbé mà àwọn ẹni tó dé lẹ́yìn tiwọn lẹ́yìn tẹgbèrègbè tẹgbèrègbè tí wọ́n àwọn ti gbàgbé mà wọ́n bẹ̀rẹ̀ sí ní jọ́sìn fáwọn ère yìí pé àwọn baba ńlá wọn wọn ò ṣàdédé gbẹ́ ère àwọn èèyàn wọ̀nyí síbí kí wọ́n sì gbé síbi tó wà yìí àfi kó jẹ́ pé wọ́n ń sìn wọn ni wọ́n ń bọ wọn ni so nítorí ẹ̀ táwọn baba àwọn ń ṣe iná lọ yẹ káwọn náà máa ṣe bí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sìn wọn ni eléyìí náà wà ní tọ́lọ́ nítorí rẹ̀ gbé anabi nuhu aleyhi salam. kó pè wọn lọ sí di kí wọn pa ẹbọ ṣíṣe tì à ń bọ ọsà kì í sọnà tó lè gbé ni dé àlùjẹnà eléyìí náà wà inú ha lo ọdún ó àádọ́ta tí fi ń pè wọn lọ sí di min ilahin ghayru ẹ̀yin torí pé mi lẹ́yìn rẹ̀ ìgbé àwọn ẹni rí ń ta ńlọsọ wọn di kíni lọsọ wọn dó sà tẹbẹsì wòówò náà ẹ rí i pé aláta táwọn alárúbáwá ń bọ ní jaziratul arabiyya tó wà ní at-Taif ńṣe lòun náà ńlọ di òòṣà tí wọ́n ń bọ nítorí pé wọ́n lẹ́nìkan ni yalutu suwayqa lil hujjaj ó máa ń po ìyẹ̀fun mẹ́ran fáwọn alálàájì jẹ lọ́fẹ̀ẹ́ wọ́n máa ń ti ń ṣe ní dáadáa wọ́n sì máa rírì dáadáa ti ń ṣe fáwọn ìgbà tárakùnrin yìí kú wọ́n péjọ sídìí sàárè rẹ̀ láti fi jẹ́ yìí pé àwọn fẹ́ ṣe àfihàn báwọn ti ṣe máa dáadáa ti ń ṣe fáwọn má tán pẹ́pẹ́pẹ́pẹ́ ọ̀padà dòṣà tí wọ́n ń bọ̀ bẹ́ẹ̀ náà ni kí ni jẹ́ Ṣàngó kíni ń jẹ́ ọ̀ya kíni ń jẹ́ ògún kí lẹ́ ń pè ní ọ̀ṣun òṣogbo kíni ń tẹ̀ ń pè lókè ṣóbí kíni ń jẹ́ òkè ìbàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òòṣà pópó kíni ń jẹ́ àwọn nǹkan wọ̀nyí ẹ pé nínú tàǹtà lọ ọ̀rọ̀ tí wọ́n ń pa fúnra wọn ẹ̀rí pé pa àlọ́ ọ̀rọ̀ mi pé ah, èèyàn ni wọ́n jẹ́ wọ́n wọ́n ń ṣe kínní kan lọ́ba bínú lọ́ba dòdò ni wọ́n bá fi ń bọ́ dòní lọ́ba yí padà lọ́ba dòkúta ni wọ́n bá fi ń bọ́ dòní àmọ́ ńgbà tó jẹ́ pé ni eré ni kìí ṣèkà asòrè má ṣèkà ni sontori ẹ̀ lọ́mọ aráyé bá fi ṣe kínní ni wọ́n bá fi ń bọ́ sẹ́wọ́n pé ìgbé àwọn ẹni retá ẹnu àlà òun náà ló máa ń ṣe sábàbí kíni ló máa ń ṣe sábàbí alukófù ìṣe kèfèrí sọlọ tirẹ̀ lọ́lọ́run ṣe kọ̀ fún wa láti jẹ́ni tí ó máa gbé àwọn nǹkan tayọ ẹnu àlà a rí ní Sudan àwọn kan bẹ wọ́n ṣe tọ̀ríkọ̀ kan wọ́n pè ní at-tariqatul mahdiya at-tariqatul mahdiya arákùnrin kan ní ní ìgbà tí àwọn òyìnbó England tí wọ́n á gba Sudan Al-Mahdi yẹn wọ́n jẹ́ sufi ó ń tọ̀rí kọ́ ni ó ní tọ̀rí kọ́ tiẹ̀ tó yàtọ̀ gédégbé ó ní àwọn ọmọlẹ́yìn títí dòní yìí so òun ló síwájú àwọn èèyàn láti jẹ àwọn England lógun nígbà tí wọ́n á gba Sudan mọ́ wọn lọ́wọ́ àwọn ẹni tó wá ń ṣe tọ̀rí kọ́ yẹn wọ́n pọ́nlé wọ́n kà kún wọ́n gbé táyà ẹnu àlà ńgbà tó kú àwọn ọmọ rẹ̀ ń bẹ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń pè ní Sadiqul Mahdi Sadiqul Mahdi ó ti jẹ́ prime minister Sudan rẹ̀ òun ló wà ní prime minister Sudan nígbà táwa lọ Sudan òun ni Bashiru yìí gbàjọba mọ́ lọ́wọ́ tí Bashiru òfin kó ń bẹ̀ má dòní Sadiqul Mahdi ó ní ẹgbẹ́ òṣèlú àsìkò tó bá gbéra páwọn ń lọ sí ìpolówó ìpolongo òbò ìpolówó pé káwọn èèyàn dìbò fáwọn níbi tí gùlùwù dé tí wọ́n gbé ta ẹnu àlàdé pọ́ máa màdínù tí mọ́tò rẹ̀ bá kọjá níbòmíì àwọn tó jẹ́ àwọn ń tọ̀rí kọ́ wọn wọ́n sì máa fi wọ́n máa fi ẹ̀kẹ́ wọ́n máa fi ra ojú ẹsẹ̀ táyà mọ́tò kó àwọn wà lùbáríkà ẹ wo gùlù ìgbéni táyà ẹnu àlà sẹ́yìn àtọ́ ẹ pé ń yàgbẹ́ yìí náà. ìyẹn tó sọ pé nígbà tó daṣọ borí tí so bọ́ ọrọ̀ àṣì aṣọ ni òun ló nífa ó lò fẹ subhanallah tí wọ́n bá fẹ́ sẹ́mi ni ó rí i pé tí wọ́n máa pẹ̀lú èèyàn ọ̀rọ̀ yóò ti máa wọ̀ la ọkàn gbóòórùn kan tí ni ó sì ti máa ló subhanallah tó náà á ní táyà mọ́tò rẹ̀ ọkọjá àmọ́ afáyàlá subhanallah bẹ́ẹ̀ náà ni alugulu ń bẹ fáwọn tọ̀rí kọ gulu tó kọjá sísọ ìgbénitayọ ẹnu àlà ń bẹ fáwọn tọ̀rí kọ léyìí tí ò lálá tí ò tí ò sáfiwé fún eléyìí lọ fà lọ́kàn nínú àwọn ẹlẹgbẹ́ wa lọ́jọ́ ọmọ Senegal ọkọ ìwé tí ó fi gba PhD lórí tó fi gba masters masters tiẹ̀ lélẹ́yìn taqdisul ashkhas fil fikri sufi ìgbénita ẹnu àlàìfọ́nimá ìgbéni mímá lèèyàn nínú èrò àwọn sufi sufi ń ló jẹ́ kí ìkúnlẹ̀ ọmọ ti kú láwùjọ kò jẹ́ oyè ọlọ́ni tọrí kọ́ ìzìn ń ló mú kí ìkúnlẹ̀ ọmọ ti kú láwùjọ torí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí láwọn àwùjọ wa wọ̀nyí báyìí ó ń tọ̀rí ni wọn. nínú fíkra tọ̀rí kọ̀ sí ni pé istibadu nas sísọ àwọn èèyàn dẹrú ó ń bẹ nínú fíkra tọ̀rí kọ̀ kásọ àwọn èèyàn dẹrú ó ń bẹ nínú fíkra tọ̀rí kọ̀ torí ẹ bóòlù ṣe wá kí ṣéwù rẹ ń dúró nígbà tí ṣéwù dúró ṣé ọ̀fẹ́ sàlùbáríkà ni àbọ̀fẹ́ sórí ibú. ilé yẹn ń bẹnu fíkìrà àtọ̀rí kọ̀ ta ló bí ọ kí ló ń sìn kí ló gbé tó fi jẹ́ pé ńgbà tó fẹ́ àbí òye wa ṣéwù ní lórí wọn náà lórí ọ ni ọgbọ́dọ̀ ti fàtì ẹ̀ dànù ṣéwù akẹlẹ̀bẹ̀ o gbáyà síbẹ̀ pọ̀ fẹ́ gbà báyà yẹn ló xaa tí ma ń bọ̀ nù kálukú ti gbáyà síbẹ̀ náà karama ẹ̀kọ́ gòlù nìyẹn gbogbo èèyàn lọ́mọ pé tọ́ ọmọ àrùn kátó wá pé kẹlẹ̀bẹ̀ akramakumullah àti ìbá àrùn jẹ́ wọ́n tú lẹ̀ wájú rẹ̀ kọ́ fala torí tá a bá rí kẹlẹ̀bẹ̀ ńlẹ̀ ẹ̀rí kó a fẹ́ bì peter ń tu eléyìí lẹ̀ báyìí tí ó sì bò subhanallah bẹ́ẹ̀ ni àwọn tọ̀rí kọ̀ gòlúwo àmì tó kọjá sísọ torí ẹ̀ wọ́n ti sọ pé man sa'ala shaykhahu kayfa walima ma aflaha gbogbo ẹnikẹ́ni tó bá bi ṣéwù rẹ̀ léèrè pé kí ló fà á báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ kí ló sì fà á kò ní ṣoríire ṣé èsè gòlú ṣé èsè gbé ẹnu àlà ni ó mú ọmọ lè béèrè wọ́n wàá dàbí olúndù níta bá fi ọ́ ṣe ni ọ̀dàrọ́ bẹ́ẹ̀ bá da kerosene sí déédéé ara rẹ̀ ni bẹ́ẹ̀ sì tún domi sí déédéé ara rẹ̀ ni gbépo pupa náà ni ọba aláàmú gbépẹ́ náà lẹ́rọ sí bí ọ̀rọ̀ náà lọ́ọ́ dà nǹkan yín kò ń bẹ̀. subhanallah torí ẹ mo rò pé ẹ ti rí sábàbí tó ń tọ̀ríkọ̀ ìfi fẹ́ kí tọ̀ríkọ̀ tán kò ní fẹ́ kó yí àwọn èèyàn pé irọ́ lásán làwọn ń pa ìṣìnà lásán tí ò já mọ́ kankan bẹ́ẹ̀ náà lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ Ah gbolówó ńbẹ́ńbẹ́ tó kọjá sí sọ àwọn ọ̀sẹ̀ bọ́ gbolówó tó kọjá sí sọ tó ní tàwọn tọ̀rí kọ lẹ́gbẹ̀ẹ́ tiwọn gbolówó burúkú ó lè tó dé wá dákẹ́ àyè sọ̀rọ̀ bí adé yìí olúwẹ̀rí bínú kí ni olúwẹ̀rí náà ti ń bínú ìwọ náà bá gbẹtọ bàbá ẹ máa tẹ kí n máa tẹ tẹlé yín o ẹ máa tẹ ẹ máa tẹ <laughs> ẹ ó gulu. pàǹtí kan wọn kó jọ fa pàǹtí kan wọn kó jọ tí wọ́n ń bọ wọn kà gbókúta kankan lẹ́rìí gidi ó lé sunìyà ó ó lé oríta ó lé oríta èso ọ̀dàrà àgbàlagbà tó tóbi ọkàn gbolulẹ̀ wájú rẹ̀ ni òkúta fa la ilaha illallah ah, a adúpẹ́ fọlọ́ntọ́lọ́ ń sọ wá mùsùlùmí because tí o bá ti sí islam ọpọlọ máa sá lọ. yọ wá wólulẹ̀ níwájú rẹ̀ kó njúbà mo ojúbà fún taani pé kíni subhanallah torí ẹ ìgbé nǹkan ta yẹ ẹnu aláwọn òun ló ṣe sábàbí kófù òun ló ṣe sábàbí kófù síbí wọn náà mọ nígbà tí ọ asalaamualeykum òun lọ náwó sí ọ mú ọwọ́ ha <laughs> ah, bàbá mú ọ mú ọwọ́ wá kábàáwọ̀ ọ̀ ń káwọ́ sẹ́yìn kí ló ń ṣe gòlú ò ń gbé ta ẹnu àlẹ́ ebe yẹn ni ìwọ kò sì kọ́kọ́ nawọ́ sí bàbá yìí ṣé bí bàbá yìí lọ kọ́kọ́ nawọ́ sí ọ ah, ah, ànábì sallallahu alaihi wasallam wọ́n ní mùsùlùmí méjì ò ní pàdé wọ́n sì bára wọn lọ́wọ́ àyàfi kọ́ lọ́wọ́ bó ṣe àforíjì fẹ́kìnní kejì wọn kún ó tó bọ́wọ́ kò nu ara wọn ìgbénita ẹnu àlá náà ni kí wọ́n ní kó sọ̀rọ̀ wọ́n ní kó sọ̀rọ̀ ìwọ là ń retí afẹ́ gbọ́rọ̀ lẹ́nu rẹ à èmi kí n sọ̀rọ̀ níbi tí gbogbo ẹ̀yin bàbá bàbá mi wà à ẹ̀yin ṣéwù ṣéwù à ẹ̀yin àkàràmákàláwù à ẹ̀yin kìnnìkan kékèké kan àní gòlúù lásán irọ́ lásán ìgbénita ẹnu àlá lásán ní kọjá mọ̀ nǹkankan gbogbo eléyìí ń bẹnu tọ́lọ́mọba kọ̀ fún wa ẹ má gbé nǹkan tá yẹn nu àlá rẹ̀ ká ma bàtà ní bàtà ká ma fìlà ní fìlà ká ma èèyàn léèyàn ká ma gbé ẹnìkan tá yẹn nu àlá rẹ̀ ń kí ọba yín wọn á bàbá wọlọba wa alayé lọ́run a'udhu gulu gulu ó yẹ kó gbalẹnu kó gbalẹnu kéyìn lọ kádà òun rò pé òun rò ó gbà ni o kéèyàn bọ́ lẹ́nu ẹ̀ torí pé kíni ń ṣe yẹn gúlù ẹ̀rí ńgbà tán sọ fún anabi sallallahu alaihi wasallam pé ma sha Allahu wa shi'ta ntí wàá tọ́lọ̀ ń fẹ́ lọ́mọ sẹ́ yìí o anabi ni ah aj'altani lillahi niddan ọsọ mi dorogún fọlọ́ ni sọ orogún ọlọ́run ló sọ mí dání oní tèmi àtọ́lọ́ ń lọ́sẹ̀ àbí ntọ́lọ́ ń lónìkan masha allah wahda ntọrọ ń nìkan lọ́sẹ̀ síbẹ̀ làwọn á máa ṣe tó máa ta ẹnu àlà ẹ̀rí pé ńgbà tó ọmọ fún yín inú yín dùn àbí inú yín ò dùn náà ẹ̀ẹ́dẹ́ má pààrọ̀ ẹ̀ dàkún sẹ́mi pé la wà báyìí <laughs> kò tí fún ó túmọ̀ sí pé ìgbénitayọ náà aláwà ń bẹ tí wọn bá sì kúnlẹ̀ fún yín sẹ́wọ̀n kọ́kàn yín ọgbọ̀gbọ́ pé ọmọ yín mà ti ń jọrọ ẹ̀ lójú o lọ́mọ tó ṣe pé mo ju bàbá yẹn lọ <laughs> wàá lọ bàbá rẹ̀ ẹ mọ̀ wá ẹ ti dẹ pàkúté fún pé kò burú hmm, yóò fẹsẹ̀ kọ́ náà wọ́n ti máa sọ wọ́n bá ti ṣe ẹsẹ̀ kékeré gbogbo ẹ̀ kò fún bẹ́ẹ̀ náà kò rí mi ní òní tán bàbá àwọn náwó ah, kò burú akutidìrọ̀ kọ̀náwọ́ o <laughs> torí pé àwọn ọ̀fẹ́ kí ìwà abú wọn tán láwùjọ Islam ọ̀fẹ́ ká sí gbogbo nǹkan ẹ má gbé tayọ ẹnu àlá rẹ̀ lọ́dà bíi ẹni tí wọ́n bu nǹkó kákólà ní tọ́wá lọ sọ sínú àpàtì aṣọ kí lélẹ́yìn gòlú ó gbé tayọ àlá rẹ̀ kó mú kínní kọ́ parí gbogbo ọlọ́gbé pamọ́ nú àpàtì pé kínní yóò máa bí máa sí ni so gbogbo ń tá a bá ti gbé ta ẹnu àlá rẹ̀ gbòlúwò ni wọ́n ń pè nínú òfin ọlọ́run ọba wa. wala taghulu fi shay'in minal amri waqtasid dúró dọ́gba kila tarafay qasdil umuri dhamimu wọ́n ní etí méjèèjì gbogbo nǹkan láyé àṣejù àṣe ètò gbogbo ẹ̀ ló burú etí méjì tí nǹkan ní nínú kó o ṣàṣejù àbí kó o ṣàṣe ètò gbogbo ẹ̀ ló burú àṣejù nísìn kí wọ́n sọ pé kí ló dé tó fi jẹ́ kíráka méjì lọ́lọ́ ní ká máa ká ṣùgbọ́n àtòrítọ́ lọ lẹ́yìn tá a ti sùn tára ti nà dáadáa. ẹ tá a lágbára láti kó ogun raka ọlọ́run á ṣe méjì ogun ní màkì bàbá ń kí ogun kí ló ṣe ń àṣejù òbúrú àbí òbúrú kọ́dà ní tí òkè ọ̀kan lábùkù ẹnìkan wọn á ní àṣẹṣẹ jínífà wọn á ní raka méjì ní ká máa kí ó ti pọ̀ jù ọ̀kan ní màkì àṣe ètò nù so méjèèjì ní kíni ni ló burú nǹkan àbùkù ní méjèèjì. torí ẹ̀ kó dúró dọ́gba eléyìí ni wọ́n ń pè ní kíni alwasatiyya islam ló sì ní wasatiyya kámásà ṣèjú kámásà ṣètò inú gbogbo nǹkan ẹlòmíì ní alayka bi awsatil umuri fa inna najatun wala. تركب ذلولا ولا صعبا wọ́n ní èyí tó jẹ́ àyè tó dọ́gba nínú gbogbo nǹkan ni ó máa dì mú èyí tó jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì ni kó máa dì mú nínú gbogbo nǹkan ṣọ́ra torí kó o lè bá a là gbogbo ẹni tó bá ti di èyí tó jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì mú nínú gbogbo nǹkan ní là má jẹ́ ẹni tó ṣe é pé èyí tọrọ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ nínú nǹkan ni wọ́n máa fẹ́ dì mú àbẹ́yìí tó le kókókó kọ̀ọ̀rọ̀ kò le ní kọ́ máa dì mú torí tó o bá di ètò ọ̀rọ̀ jù mú o lè dànù tó o bá sì di ètò lè mú eyín rẹ ò ní hàn torí ẹ ló ṣe jẹ́ pé èyí tó jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì ni kó o máa dì gbogbo gbà. anabi wa sallallahu alayhi wa sallam ah anabi kẹ gbogbo ń tó ni sórí ibú la anabi ọkọ fún wa láti ṣe problem wa kàn ní pé sáà gbọ́ rí dípò pàfi ṣe wà o èyí tá a sì gbọ́ ìhàwó la kọ́ sí i anabi ní ẹ̀yin mùsùlùmí la tatruni kama atrat an-nasara Isa wa qulu abdullahi wa rasuluhu nínú hadithi tí imaamu Bukhari gbé jáde nínú tírà wọn ẹ má ròyìn mi lárúfọ o ìbáwí ni látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam ẹ má sì jẹ́ ni tí wọ́n máa ròyìn mi lárúfọ gẹ́gẹ́ bí àwọn Nasara bí wọ́n ti ṣe ròyìn anabi Isa ọmọ amọríyàmà lárúfọ àwọn kan ròyìn rẹ̀ títí tí àròtayé ẹnu àlà wọ́n lọlọ ní lédè kúkúrú lẹ́nu wọn lọ àwọn míì ní táwọn eléyìí ti pọ̀ ju ọmọ ọlọ́ọ̀nù tí wọ́n ti pọ̀ ẹ̀ rí láàrin ara wọn náà àwọn kan ní ọmọ ọlọ́ọ̀nù jàre àwọn kan tún ròyìn rẹ̀ àwọn ní tàwọn eléyìí tó ti pọ̀ jù mẹ́ta lọ́kàn ní fọlọ́ subhanallah ẹ ò gbọ́dọ̀ ròyìn tèmi láròfọ́ kọ́ wa ròyìn anabi sallallahu alaihi wa alihi wasallam títí kò gbé ta ẹnu àlà kò fi máa pé ah èkejì ọlọ́run tiẹ̀ ni a'udhu billah ọ̀ gbọ́dọ̀ dán wò kọ́ wa ròyìn anabi sallallahu alaihi wasallam kò nítorí ẹ̀ lọ́lọ́run ti dálé ayé ìta ẹnu àlà ni torí ẹ̀ ti dálé ayé báwo ń bọ́ lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ iná wọn tún máa wíńdọ mọ̀lúdì bídíà tí wọ́n ń ṣe tí wọ́n ń ṣe mọ̀lúdì sẹ́mi pàdàdà lẹ̀ mọ̀lúdì so sẹ́mi pé tó bá jáde ńbẹ̀ náà sáfù kan náà ni ó tòsí pẹ̀lú ìdájọ́ tí wọ́n ń ṣe pé àwọn ò ṣe ní ṣe mọ̀lúdì torí ànábì mọ̀lọ́lọ́n ti dálé inú àdéhìí wo àdéhìí wo lẹ́ẹ̀ ti wọ́n ní sẹ́yìn ò rádìsí pé ìgbà tí ádámù alayhi salam tó ṣẹ̀ ipò rí lára ọ̀kan nínú àwọn ẹsẹ àgọ́ ọlọ́ọ̀lọ́wọ́n ọba Muhammadu rasulullah kórì ń bẹ kórì ń bẹ mbe kórì ń bẹ irọ́ lẹ pa ẹtú pé wàláì kórì ń bẹ sẹ́yìn bẹ́ẹ̀nbẹ́ ni àsì ń bẹ sẹ́yìn wá wà ń bẹ <laughs> torí pé àìsí ń bẹ lágbára ju ń bẹ́ẹ̀nbẹ́ lọ. ìsì ń bẹ ń bẹ kò lágbára ju àìsí ń bẹ lọ ẹ wẹ́rì mi wá. ẹ̀rí táwọn ní àdéhìí kan ni tó bá jẹ́ pé àdéhìí yẹn ni mawdhu' irọ́ ni irọ́ ni kì í sọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. tọ́ wọn lè gbọdọ̀ ròyìn àwọn lárúfọ̀ ànábì wa sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àwọn Nasara wọn ti ṣe ròyìn ànábì Isa Jésù wọn ròyìn rẹ̀ lárúfọ̀ o ìfẹ́ ìfẹ́ tẹ rí wọn máa jẹ́ èèyàn òṣìṣẹ́ èèyàn òṣìṣẹ́ èèyàn sì máa fẹnu kọ gan láti máa ti ròyìn tó ròyìn tó ròyìn kò ní máa tí ó fi wé máa ẹn ah, wọ lọlọ́n a'udhu billah àwọn kan ní ọmọ ọlọ́ọ̀ni àwọn kan ní mẹ́ta lọ́kàn ní fọlọ́ ẹ gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ fáwọn anabi sallallahu alaihi wasallam wí bẹ́ẹ̀ innama ana abdun ọ̀kan ni mo jẹ́ nínú àwọn ẹrú ọlọ́ọ̀ mi ò jẹ́ nǹkan míì bí ẹ bá sọ̀kan nínú àwọn ẹrú ọlọ́ọ̀ tẹ́ bá fẹ́ ròyìn mi anabi ní kọ́ alẹ́ kọ́ yìí bó lẹ́sẹ̀ máa ròyìn anabi ẹ máa sọ pé abdullahi wa rasul ẹ máa sọ pé ẹrú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ sì máa ròyìn anabi muhammad sallallahu alayhi wa sallam bàbá madiu ńlọgbọ̀n wò ìṣirí níyà àbí aṣiriyatu khalilaya ruja. بالمحصب وانزلا ولا تبغيا عن حيفه متحولا tí wọn máa kà á ẹnìkan jọ ọjọ mọlúdì wọn ní mọlúdì sá níjọ mọlúdì wọn àpèjọ àwọn bàbá bàbá àwọn tí ń gbé mọlúdì lárugẹ wọn àgbè lọ kálukú ọmọ ká márùn márùn ti parí kálukú ọba àgbè ibi tó rí bá ti wú wọn ni ah ibi tí a dín wọn jẹ ntúmọ̀ ẹ̀ jẹ ntúmọ̀ ẹ̀ káwọn èèyàn lè ra àlùbáríkà ẹ̀ <laughs> agolówó lásán lélẹ̀ yẹn báyà wọ́n ṣe ń lò yìí adúpẹ́ fọlọ́ <laughs> tọ́ eléyìí mẹ́rin náà ni búsọ irí búsọ irí tẹ́bẹ̀ mọ́ àmì ń tẹ́lẹ̀ kórè jẹ́ rọ́ọ̀nì bèdè sálẹ̀mí. مزجت دمعا جرى من مقلة بدمي بوسيري نيا اه wọn lóni rẹ dùn ẹyin náà gbọ́ mo ṣe èmi ò tiẹ̀ mo rí ń kà náà so bí wọn ṣe wọn máa ń kà Allah orí ọmọ wa wú wọn ọmọ túmọ̀ rẹ wọn ọmọ túmọ̀ rẹ lárúbá tó wà ń bẹ gbóná díẹ̀ wọn bá wọn bá débi tó ti kílẹ̀ ẹjẹ túmọ̀ bẹ àwọn ẹtù ẹjẹ àgbọ <laughs> tọ ìsọkúsọ ti ń bẹnu búsẹ́rí ọkọ̀ jà ní tirẹ̀là lè kó tíra àwọn òṣèjú pẹ́ńpẹ́ báyìí lọ mo rí kọ́ ẹ fura yẹn ni pé tẹ́ máa sọ pé àìdá tó wà nù tíra tírẹ́là ò lè kó kó túmọ̀ sí pé tíra gan ó lè kún pánpán nítorí pé àwọn wẹ́ẹ̀dì tó lò ó wà selective ìsọkúsọ ọbẹ̀ wà selective. ó sọ ń bì kan bẹ́ẹ̀ wọ́n ní anabi sallallahu alayhi wa sallam wọ́n ní ẹni tó máa láàdàbì yìí tó máa sádi nígbà tọ́rọ̀ bá dàrú òun náà sì lẹni tó máa fìràn kùn sí lọ́dọ̀ níbi tó ń wá ọlọ́run wá dà abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ o ó ní fa inna min judika dunya wa darrataha. ومن علومك علم اللوح والقلم ó ní nínú tí wàá nàbì sallallahu alaihi wasallam tó fi tayé lọ́rẹ òun náà ni àdóníyà ilé ayé tá a wà ń bẹ yìí ayára tètè tán ayára tètè pòórá tá a wà ń bẹ yìí ó ní nínú tá ànábì fi tayé lọ́rẹ ni ànábì lọ́ọ́ dànù ẹgbọ́n nǹkan mẹ́wọ́ bẹ́ẹ̀ náà ni orogún rẹ̀ الآخرة وانا لو دا ومن علومك علم اللوح والقلم بين ما والنبي محمد صلى الله عليه وسلم ونا ننتم بين اللوح المحفوظ هاتين تولون في مجيجي أه يما تولون وانكو إنينو ما النبي تنوفا قلوني أبيز قلو والله من أشد القلوب nínú gòlù tó le jù náà láàmà wá kà láàmà wá pé àwọn aládá pé ká ṣahadé fi tọrọ fi wọn mọ wá wí ẹ máa sọ pé nǹkan gidi wọn wí torí ẹ bá nílé wa kọ sí la torí tó máa bá jogun tíra o irú àwọn tíra yìí o àá ní láti máa burú tó wà ń bẹ̀ ni o èsì pa àá ní láti máa ṣe kínni láti máa fi bára yìí sọ̀rọ̀ pé àfọ̀mọ́jú ọ sọ̀rọ̀ kí ni ọ sọ kí ni sọkú sọ tó sọ ìfẹ́ náà dàláìlù àbí òyọ ọlọ́ra dàláìlù orí tí wọ́n ń ta tíra gbogbo oríṣiríṣi tíra wọn kó kalẹ̀ fa dàláìlù ni wọ́n á béèrè ẹ dákun dàláìlù mú <laughs> kọ̀ọ̀ra tíra súnà dàláìlù nìkan wá náà dàláìlù khairat ti Jazuli ẹnìkan á ní báyìí nínú àṣìṣe tí wọ́n ṣe ń po kọtíra wọn ní pé kìí sùn lọ ẹ̀kọ́ sùn dalailul khairat kí wọ́n á ní jẹ́ dalailul khairat ó ní owó ní dalailul khairat sọ̀rọ̀ <laughs> ní ma fi ẹ̀ mẹ́rin lọ sí di kéèyàn ṣe rere wọ́n bá lówó ní ìjọ ṣe khairat sá àmì lẹ́yìn sọkúsọ tó kúnú ẹ̀ ẹ̀ mẹ́yẹ ìsọkúsọ tó wà nínú dalailul òkú yín sì kúta ìkúta ní ẹ̀ bá ní kí dalailul ṣe ké àdúrà lẹni wọn máa ṣe fún bàbá yìnyín àbí pè naam so àwọn tí wọn ní dàláìlú létí máa lọ kà á fún yàn ni wọn gbọ́ yẹn o ni wọn gbọ́ yẹn kéèyàn yé tanra rẹ̀ jẹ tọba tọba jẹ pé kò bá burú tọba kú dàláìlú ni wọn máa ké fún ọ kọ lọ máa gbọnu sàárì lọ ké pé wọn tún ti ké kan ọ gbé kùmánú. <laughs> torí ẹ ọdọwọ wa ká ṣọ́ra fún tí ó sì táwọn akọ máa gbogbo akọ gbogbo nǹkan náà wọn máa fẹ́ fi pawó bí dé àfa lọ́jọ́ ìbò sì jẹ́ mẹ́rin ẹ má ta ẹnu àlà àwọn nasara àwọn ti sọnù nátẹ́lẹ̀ náà sẹ́gbọ́n bí ọlọ́run ṣe pè wọ́n ghayril maghdubi alayhim waladdallin èwo làwọn múnú méjèèjì èwo wọn múnú méjèèjì dọ́ọ̀lùn àwọn sì nání nítawọn múnu ọ̀dà ẹ gbọ́dọ̀ tá ẹnu àlàyé mùsùlùmí ọlọ́run bá wa wí àwọn nasara àti yahudi àyà dá lórí wọn ṣùgbọ́n àwa náà bá wa wí àwọn ẹni mẹ́ta kan wá sílẹ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọ́n sì béèrè àwọn àjọsìn tí anabi sallallahu alayhi wa sallam ti máa ṣe ní kọ̀kọ̀ tí ó hàn sáwọn yìí ó wá dàbí ìgbà tí wọ́n fojú kéré rẹ̀ pé a kò lè má rí bẹ́ẹ̀ náà ṣé bọ́lọ́run ti forí jìn anabi èyí síwájú àti èyí tó nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ibẹ̀ yẹn máa dì í mú o ẹ má rò pọ̀ daran làwọn anabi ọlọ́run tọ́lọ́n bá sọ pé òun ti forí jì wọ́n ó túmọ̀ sí pé as-saghā'ir àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké sẹ́mi pé ọlọ́run sọ pé alladhīna yajtanibūna kabā'ira al-ithmi wal-fawāḥisha illā al-lamam lámàmúyún lọ́dọ̀ àwa táyì anabi ọlọ́run táyì sí kínní àwòfojúfò ni ṣùgbọ́n lọ́dọ̀ àwọn anabi ọlọ́run á ẹ̀ṣẹ̀ ńláńlá náà ni ó tún fẹ́ jọ torí pé kọ́ìdà kan lọ́dọ̀ àwọn ulama tawhid wọ́n ní hasanatul abrar sayyi'atul muqarrabin hasanatul abrar sayyi'atul muqarrabin ohun táwọn ẹni rí ṣe tá a pè ń dáadáa ó lè já ìdá ní ipò àwọn ẹni tó súnmọ́ lọ ẹ tó bá yẹ pé ìwọ o ti má débi pé àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ọ̀ṣẹ̀ má kéékèèké ló kù lágbájá ẹni rẹ ni limadha li'annahu la yartakibu illa as-sagha'ir kìí ṣe ẹ̀ṣẹ̀ kan máa fa àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó wọn apá nàbí Ọlọ́run pé ẹ̀ṣẹ̀ kéékèèké ni máa dá ṣé eléyìí plus ni àbí minus minus ni fún ànàbí Ọlọ́run kìí ṣe plus torí rẹ̀ ètò Ọlọ́run sọ pé liyaghfira laka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhar kọ́nà wọn lè ṣàforíjì fún ẹ tó ti síwájú àti tó gbẹ̀yìn nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ àwọn alùsùn náà sọ pé ń bẹ̀ yẹn saghairu dhunub ni àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké gẹ́gẹ́ bí ìgbà tí eh, eh, afọ́jú ibn Ummi Maktum tó wá bá nàbí sallallahu alaihi wasallam kó fẹ́ gbọ́rọ̀ lọ táwọn nàbí fajúro kò tún fajúro lásán tún kọ́ pàkọ́ àkínwá ló burú nu eléyìí àmọ́yé tó ti fajúro sí lónìí àbí bẹ́ẹ̀ kọ́ ni lórí fóònù gan wọ́n fajúro sí yẹn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ á ah, ah, látẹ̀kán sí ń pè mí fa <laughs> ọ́ fajúro sí yẹn so àìmọye ń tà ti kọ pàkọ́ sí lónìí kódà nínú fóònù pé a kéènì dákun pa fóònù àwọn kakun. kódà kákun ẹsẹ̀ tí màlẹ́ kọ́ kọ̀ọ̀rọ̀ ẹ̀ especially ẹni tó fajúro sí afọ́jú ni sórí ọ ni sáfọ́jú rí yàn ni kódà ọba àdíjú òun kúkú mọ̀ pé nìkan yájú tẹ́lẹ̀ náà so àmọ́ o gbàtà nàbí sallallahu alaihi wasallam fajúro iṣẹ́ tí ọlọ́run fún ọkọ̀ gba kọ́ máa fajúro bó tilẹ̀ jẹ́ pé ẹni tó fajúro níwájú rẹ̀ ò ríran ṣe bọ́lọ̀ ń tọ́ dọ́ ọ tọ́ dọ́ òun ó sì ń rí ọ subhanallah ìdí tó fi jẹ́ sẹ́nu. bákan náà ọkọ̀ yìí sí afọ́jú àmọ̀ mọ̀ pé èèyàn kọjú sóun àbámọ̀ni kọ́mọ̀ tọ́mọ́kàn ń gbọ́rọ̀ ní jìnnàjìnnà ó lè pèsè òjìnnà ni wọ́n lọ́sẹ̀ sọ pé pàkọ́ ọmọkọ sí ọ gbaná ló tó lè dùn ọlọ́run wa tú àṣírí yìí anabi nufa tó bá kpọ́rọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam alukur'ani ṣé abasa wàtawàlá wà nù alukur'ani wàláì kò ní wà láìláì àbí wọ́n lè kọ́ lẹ́tà ní ìsìnkú wa sọ pé ibi tí mo ti ń kọtíra yìí lọ́njọ́ kan mọ̀kàn sí ni ni kún bá jálé pépà lórí sẹ́ẹ̀kọ́ torí tẹ bá tá a bá katíra rẹ débi wá pé ah, ibi tí mo kà dé yòó tó. <laughs> èèyàn ò kọ nítorí bá kù káàtó nù sèṣì rẹ̀ sínú ìwé rẹ̀ wọ́n lè máa wá àwáwí ń bẹ̀rẹ̀ tíra pé àìbá ẹ mọ̀ bá rà ń bẹ̀ o àmọ́ pé ọ́ pé ẹ kọ́dà gángbà mọ́ ka àwọn tíra tí mò ń ti ń kọ́rọ̀ ikò tí ẹ yé mi láàrin kan ọ̀wé yé mi mọ́ kọ́ o à ta ni ọ sọ bẹ́ẹ̀ <laughs> so tó bá lọ́ba alukurani àbò a èèyàn kan tó àṣírí ara rẹ̀ bẹ́ẹ̀ wàláhi innahu la kalamullah ọ̀rọ̀ ọlọ́run ọba wa ni torí ẹ̀ wọn àfojú kéré ìjọsìn anabi muhammed sallallahu alayhi wa sallam ní ká ah, kò lè má rí bẹ́ẹ̀ sọ́kọ́ lọ́run ti forí ẹ̀ṣẹ̀ tiẹ̀ jìn ẹnìkan bá ní sẹ́ẹ̀rí tó wà ń bẹ ní sinmi pé èmi ti pinnu báyìí o mi ní fẹ́ àwọn ọmọ tèmi o mi ní fẹ́ àwọn láyé mi because mo fẹ́ wà àlìjànnà ìbá àná fẹ́ wà àlìjànnà kí ló dé tẹ́yìn fẹ́ yà wọ́n sàábì kan nù ó ní due to the fact ikú ọlọ́run ti ṣàforíjì fanabi tiẹ̀ gbogbo táwọn ìyàwó rẹ̀ sọ pé ń ṣe yí báyìí ó kéré lójú tèmi so èmi ò ní fẹ́ yàwó tèmi torí ó alákòóbá lòbìn kò sọ o àmọ́ bí ìgbà tí n tọ́ gbọ́ yé nu pé tí èèyàn ò lè níyàwó lọ́dọ̀ kọ́ wà àlìjáná gbàtọ́ kọ́ àlìjáná wọn fẹ́ wọ ẹnìkejì ní ṣé ètí wàá mú nu òun tòun wọn máa gbà àwẹ̀ ni òun ò ní sinú máa sẹ̀mọ̀kọ́ ẹni tí máa ń gbàwẹ̀ tí ó bá sínú mọ́ ó túmọ̀ sí pé ọ̀sán àwẹ̀ òru náà ń kọ́ àwẹ̀ títí ìjọ wò ìjọ mélòó lèèyàn lè ṣe tí ò ní jẹun rárá tí ó fi yín lọ́rùn ẹ wo àwọn tí wọ́n máa ń sọ yìí pé wọ́n ń yan oúnjẹ jíjẹ lódì bí kó àwọn kan sátìmọ́lé ìrọ eléyìí nù àgbọ́yé àwọn òyìnbó ni kò sí lọ́dọ̀ àwọn mùsùlùmí ọkàn fẹ́ bí para rẹ ló kú dáńtọ́ lọ́wọ́ tún rọ ọmú so torí ẹ wọ́n pa àwọn àwọn àwọn yóúnjẹ àwọn wọ́n yóúnjẹ lódì sọ wọ́n àpètọ wọ́n tún máa kà sí lọ́rùn ó ti péjọ mẹ́ẹ̀ẹ́dógún báyìí tó ti yóúnjẹ lódì ó ti pógunjọ tó ti yóúnjẹ lódì ṣé ìjọba ò tí ì yẹ kó wà kankan ah ìwọ tó yẹ kó ọ̀fẹ́ jẹun àbúrò tó wà máa sọ pé sí ò tí ì tó àsìkò tó yẹ kíjọba ó ṣe ń tọ̀ ń fẹ́ ah ìjọba ní kò ń jẹ̀bọ̀ nù ni ìgbà tí wọ́n rí pé ètò ọjẹ́ ọlọ́ọ̀ jẹun mọ́ àwọn àníyàn ah, tí o ti tòkun mú ẹni tí ń fẹ́ gbọ́ ni kí ni wọ́n fẹ́ mú gbọ́ nínú òfin ọlọ́run bá wa ẹ máa jẹ ẹ máa mú ẹ máa ta ẹnu àlà nínú jíjẹ àti mímu bó bá sì lọ́ọ̀ jẹ mọ́ oyó nu sàmẹ́tọ́ ọba fi lè para rẹ̀ tó bá fi lè débi kó kù tó ọba jẹun oúnjẹ ti dọ̀ràn yẹn tó ọba sì fi lè jẹ ọ̀jẹ̀ ìyá lọ́dọ̀ lọ tó ọba jẹun ó kù kò ti bọ́rọ̀ rẹ débẹ̀ ti fi bi para rẹ débi kó o ti funfun tó o bá wá jẹun nísìnyí ó kù ọ wá jẹun ó kú náà àì jẹun lọ́lọ́wọ́ fìfì àjẹun nínú náà tọ́ nígbà tí eléyìí wá ni òun ò ní òun ò ní sínú mọ́ òun máa gbà wẹ̀ ẹnì kẹta wá ní tiẹ̀ tiẹ̀ sẹ́pẹ́rẹ́ sórí mi gbogbo òru ní fìmà kírun ní sùnmọ́ anabi sallallahu alayhi wa sallam wọn gbọ́ ọ̀rọ̀ wọn wọn ní sẹ ẹ̀yin lẹ sọ báyìí báyìí báyìí ama inni la akhshakum lillah wa atqakum lah ẹjọ yẹn o èmi lẹni tó ń bẹ̀rù ọba jù láàrin yìí èmi mọ sí ń páyà rẹ̀ jù wọn máa gbààwẹ̀ wọn máa sínú wọn máa ń jí kírun lóru mo sì máa ń padà lọ sùn wa atazawwaju nisa mo sì máa ń fẹ́yàwó faman ragiba an sunnati falaysa minni ẹnikẹ́ni tó bá ti lè kọ̀ súnà mi tó lòun ò lè fi sọ̀nà kò lè jọ́kàn nínú ọmọ lẹ́yìn mi eléyìí túmọ̀ sí pé ànábì kọ̀ fún wa láti ta ẹnu àlà kọ́ọ̀kan wo sùsùn ní ìsìnkọ́ sọ pé ibi tí wọ́n sin lọ́n dé báyìí à ń fẹ́yàwó sí lọ́rọ̀ rẹ ọ̀fadà ara rẹ táwọn pé fadaism kò sí nínú Islam kódà kò sí nínú nasrani àwọn wọn dálẹ̀ àwọn ni wọ́n fọ ara wọn dálẹ̀ kọ́ lọ fẹ́ fada sẹ́mi pé àwọn tán láwọn náà fẹ́ fada sẹ́mi pé ìgbà tán fada tán àwọn ọkùnrin lókùn tí wọ́n ń fìdí bóńdì ní gbogbo sọ́ọ̀tì sọ́ọ̀tì wọ́n fìdí bó wọn dì láyé ni káàkiri àgbáńlá ayé orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé ni wọ́n ti fìdí bó ọkùnrin dì ká tásìrí sọ́ọ̀sì tú bẹ́ẹ̀ yìí à ẹ̀ wà kọ́rẹ́ǹtì bá ṣe é gbọ́ àbẹ́ ẹ̀ gbọ́ ah, wọ́n fa fáìlì ẹ̀dì àwọn roman catholic tí wọn lọ tún pọ̀ jù gbogbo páìtọ̀ páìtọ̀ ni wọ́n ń fìdí bu ọkùnrin dì wọ́n rò ti yé báwọn ọjọ́ bó ṣe jẹ́ <laughs> subhanallah nígbà tán láwọn fada tọ́lọ̀ wọn bẹ̀ wọ́n fa ta ló wà àtọ́jọ́ ọkùnrin tí èsì pé ẹ àgùntàn bùjẹ tí ó ìkó wọn fóbìn ọ̀wá ni láì jẹ́ kí wọ́n tẹ̀ lọ́dàá fa. wà ní òun òun yóò múra rẹ̀ yóò kóra rẹ̀ gbogbo obìnrin lọ́dọ̀ rẹ̀ ó dàbí ni ìjánu lọ sọ́dọ̀ ọkùnrin sẹ́yìn mọ́ tó fà á ni tó àwọn obìnrin ni wọ́n lọ bá wọn lóyún wọn ò bímọ àṣírí ọmọ tètè ṣé yóò bímọ kò lè bímọ so àwọn wò pé ọmọ cover ọwà covered ọwà covered wọn abúra wọn di lọ rẹkẹrẹkẹ wọn tún wà mọ wá àwọn ọmọ kéékèèké àwọn ọmọ kéékèèké gbogbo nítorí dá àwọn àrùn burúkú lẹ̀ láyé ara rẹ̀ nù a sì ń ṣe aṣíwájú olùṣọ́ àgùntàn tí ò sọnù. So ẹ mọ̀ kó làwọn áfíríkà àwọn èsì ìwádìí pọ̀ ni wọn kàn ń ṣèwádìí ọlọ́ọ̀lọ́ mọ iye tó ti ṣẹlẹ̀ kọ́dà àwọn obìnrin gan wọn bó wọn dì ẹ mẹ́sẹ̀ tí ì sọkùn pé kìnnì àìmọ iye tó pé kìnnì kan bùkátà ti kan ló ń bá lọ oyún ló gbé jáde tó bímọ olúwàbùnmi subhanallah olúwàbùnmi ń zina <laughs> sọ àmọ́gbà tó ti pé lẹ́sẹ̀ bá àdàlù kófìrì dàmú mo rò pé yé wa àní pé pàìtọ̀ kan ó ṣe zina yóò di ya zina ya zina báwo èyí tí yóò jẹ́ ju eléyìí lọ torí pé kí ni àrùn láti dá mọ́lẹ̀ kéékèèké yun minor case ni ṣé ya zina ní ọ̀kọ́ jẹ náà ni àbí ya kúfúrú ya kúfúrú ni yóò tún jẹ ti zina náà torí ma salakakum fi saqar qalu lam naku minal musallin. ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين حتى أتانا اليقين yóò jìyà pé kò ṣe islam yóò tún jìyà zina yóò jìyà pé purọ́ yóò jìyà pé kèétaaba yóò jìyà pé máa fọwọ́ sí gbé búrẹ́dì sẹ́nu yóò jìyà ẹ yóò pọ̀ àbí ò ní pọ̀ wallahi yóò gbà kátó pé yóò tún á jìyà kò kírun yóò tún jìyà kò gbààwẹ̀ yóò tún jìyà kò yọ zaka yóò tún jìyà kò ṣe hajj tawhid lásán ná eléyìí ó ti kọ́kọ́ ó ti rọ́ọ̀nù ẹ̀ dáhùn gbogbo àwọn yòókù tún àmọ́ borí ẹ̀ a alhamdulillahi ala ni'matil islam adúgbò fọlọ́ tán anabi sallallahu alaihi wasallam ń fẹ́ yàwó kẹ́nìkan kan àwọn òṣìṣú kó lóun ò ní fẹ́ yàwó kí láà ṣe fún un á kó ń janu torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn ọ̀dọ́n àwọn ọ̀dọ́n tí wọ́n kàn máa dàgbà dànù kí wọ́n ń dàgbà lọ sókè dàgbà dànù tọ́ tó fẹ́ yàwó tí ò fẹ́ yàwó ẹ mọ̀ wá wòran gbé ayé ń serú ẹ̀ ayé wo ni ń serú kíni tí ń seranu èyí tí wọ́n máa lọ fi wọ́sẹ̀ tí wọ́n máa fi gbòdì àbí kọ́ lọ wá vaseline kọ́ máa fi gbòdì tí ó fi dọ̀daràn tó ń tẹ́sí ń bẹ̀ ni pé ẹ mú lórí ẹ mú lọ́rùn tí ì bá ṣe pé wúrẹ́ lọ́ bá bu ọ̀jẹ̀ abagùtàn tí ọdún ìbá fi lè kulẹ̀ tí wọ́n bá fẹ́ àwọn afẹ́ àwọn fọ́n túláàsì mo rò pé yé torí kí bàjẹ́ lè bá dínkù láwùjọ ìtayọ ẹnu àlà ni kí èèyàn sọ pé mi jí tó fẹ́yàwó mi ní fẹ́yàwó ọ̀dà mi ní fẹ́yàwó fún tẹ̀sán kò ní fẹ́yàwó tá ń bí ọ bàbá rẹ̀ ọ̀fẹ́yàwó ló bí wọ. ilé yìí kọ́ ló fi àṣàkáṣà ń gbé gbogbo ẹni tó bá ti kọ súnà anábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò lè jọkan nínú wa ìtayọ ẹnu àlà sí lélẹ̀ anábì sallallahu alayhi wa sallam wọn mọ́sálásí ń jọkan wọn bá rí bàbá kan dùn wọ́n ní kọ́ ń jẹ́ abu israel ọ̀gá àdúgbò ni a bó lọ́rọ̀ bàbá yìí rí eléyìí ò sí nínú pé ọ̀ǹda sí ti ọkàn o bìkílẹ̀ mọ́mú náà wọ mọ́sálásí ní ìsìnkú kẹ́ni kọ́ máa fò kọ́ máa bẹ́ kọ́ máa a mọ́sálásí wọn ẹ ṣe báyìí nínú mọ́sálásí kí ló dé kí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba islam ni ibi tí wọ́n ti máa fò tí wọ́n ti máa bẹ́ lójú ọ̀dà ẹ̀mú ẹ̀ lọ́mú wa lọ́mú wa kọ́ máa ṣe pé nǹkan mi kọlù anabi sáré ọkùnrin yẹn tó dúró garando kí ló dé wọn ló ti ṣe ìlérí fọlọ an yaquma wala yaq'ud wala yastadhil wala yatakallam wa yasum al-Imam al-Bukhari ló gbà hadith yẹn wá pé òun ti ṣe ìlérí fọlọ o ìdúró ló wọn máa wọn wọn ní ẹ dákun torí tọlọ ń jò lẹ́yìn èkú kò tún wá jẹ́ pé yóò wà ń dúró lẹ́ni tí ó gbà wẹ́ o òun ò sì ní sọ̀rọ̀ òun ní sọ̀rọ̀ yẹn ni pé gbogbo bẹ́ẹ̀ máa ń ṣe wí yọkàn wọn òyìnbó ọ̀ náà ni pé ah sẹ́mi sì ń bẹ lára bàbá ilé òun ò sì ní wọ abẹ́ bòjì kankan òun ọmọ pa òun náà ni àwẹ̀ lòun ó sì máa gbà lọ ah, ẹ̀rí ìtàwé ẹnu àlántí tó anabi sallallahu alaihi wasallam wọ́n ní ẹ sọ fún pé kó jókòó kó sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kó wàá bẹ́ẹ̀ bójú lẹ́yìn náà àwẹ̀ rẹ̀ kọ́kọ́ gbàjá kó sínú á mú wàhálà ti wá ìrọ̀rùn ní Islam anabi sallallahu alaihi wasallam wọ́n ní inna ad-dina yusr wa lan yushadda illa ghalaba ntọ́ rọrùn lẹ́sìn islam ẹnì kò ní fọwọ́ èlé mú ẹ̀sìn islam àfi kẹ́sìn islam ò borí ẹ̀ torí ẹ̀ fasaddidu wa qaribu ẹ máa ṣe ẹ máa ṣe wọ́n tún wọ́n sí ẹ má tayọ nù àlà. ẹni tó bá fọwọ́ èlé mẹ́sìn bí ní ìsìnkú sọ pé gbogbo alẹ́ ayé kò sí òru kan tó ní yan náfìlà ẹgbẹ̀rún raka ah bóyá jọ alákọ̀ọ́kọ́ o lè rí ṣe jọ kejì o lè rí ṣe jọ kẹta o lè rí ṣe but nígbà tó sẹ́yìn ìbá ìkulẹ̀ wàláì ọ̀ràn ti pé kíní kan jẹ́ náfìlà ó sì fẹ́ hákù nínú ọpọlọ rẹ̀ pọ̀ fẹ́ gbọ́ mọ́ nígbà tí yẹn bá ti fi èlé mú ẹ̀sìn ìyín lè ṣe máa náà ló sì wá nu hadith tí imam muslim gbà wá wípé innamun batta la ardan qata'a wala wahran abqa wọn lẹ́nìkan ní jẹ́ nbàtà ògùn ẹ̀sìn ní àgùnsáré burúkú àsáré pajúdé ẹ ẹ̀sìn ọ̀sáré jìnnà tẹ̀sìn fi rọ́dà alẹ̀. ibi tí sì ń lọ ló jìnnà yìí ibi mélòó la ti rìn nú ẹ̀ anabi sallallahu alaihi wasallam ni kò rí ìrìn tí ń rìn já kò sì sẹ́ni tí ó gùn fi rìn rìn yìí kò sẹ́kù láàyè bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí máa ti ń kanjú tí máa ń kanjú tí ń rọ gbogbo ẹ̀ pọ̀ nú ẹ̀sìn bí ìgbà tí wọ́n sọ fún pé kìyàmá ti dé bí kí n ò pé màá gbàwẹ̀ mẹ́ta pọ̀ lójúmọ́ sóṣeéṣe. So, ní ramadana àtijọ́ alhamis ó ṣe déédéé alhamis bákan náà ó tún ṣe déédéé ijọ́ kẹtàlá ní oṣù gòlúwù débẹ̀ àbí ò débẹ̀ ó ní ẹbí àti sọ pé ìbáàdà máa wọnú ara ṣé bí eléyìí wá ẹ ṣé bá ti sọ pé ramadana wajibun mudayyiq ọ̀ràn yẹn tó há ní ramadana kò lè gbà ká ṣerú rẹ̀ pẹ̀lú rẹ̀ lákòókò rẹ̀ èèyàn lè gba àwọn méjì ńjọ kan torí ẹ ìta ẹnu àlọ yẹ wa o Ọlọ́run kọ́ fún wa a gbọ́dọ̀ jìnnà sí nínú tawhid a gbọ́dọ̀ ta ẹnu àlà nínú ibadat a gbọ́dọ̀ ta ẹnu àlà àwọn tó jẹ mọ́ sísìn Ọlọ́run ọba lọ́kàn a gbọ́dọ̀ ta ẹnu àlà ń bẹ nínú tó jẹ mọ́ sísìn lọ́run a gbọ́dọ̀ ta ẹnu àlà ń bẹ nínú muamalat ìbára wa ṣe pọ̀ a gbọ́dọ̀ ta ẹnu àlà ń bẹ bákan náà nínú al-akhlaq nínú ìhùwàsí àgbọ̀dọ̀ ta ẹnu àlà nínú gbogbo nǹkan àgbọ̀dọ̀ ta ẹnu àlà. ìtayẹnu àlà òní máa ṣí gbogbo ilẹ̀kùn aburú ọlọ́run ọba ní ẹ̀yin tá a fún ní tírà ẹ sọ́ra o ẹ má sì ta ẹnu àlà o wọ́n sì ti ta ẹnu àlà. wala taqulu ala Allahi illa al ẹ ò gbọ́dọ̀ sọ nǹkan kan nípa Ọlọ́run tó yàtọ̀ sódodo gbogbo ìgbà tẹ́ ẹ bá ti fẹ́ sọ nǹkan kan nípa Ọlọ́run ẹ fẹ́ ròyìn rẹ̀ ẹ gbọ́dọ̀ ròyìn rẹ̀ pẹ̀lú ntí èso dodo ẹ gbọdọ ta ẹnu yín lọ sí ọrọ nípa Ọlọ́run láì jẹ́ kó dodo ní ó jáde lẹ́nu yín ẹ gbọ́dọ̀ máa sọ pọlọ wọn bá lórogún ẹ ò sì gbọ́dọ̀ máa sọ pọlọ wọn bá bímọ. ẹ gbọdọ máa pẹ́ mi tó yàtọ̀ sọ́lọ́n lọ́lọ́run ẹ ti sọ́dọ̀ orogún fọ́lọ́nu bẹ́ẹ̀ ṣe pé ìsá ìta ẹnu àlà ni kẹ̀ẹ́dí ó yín ẹ ẹnu ẹ wí ẹnu gbogbo ètò ni ẹni tó bá yẹ pé báwo ló jẹ́ tó yẹ pé tẹ́ bá sọ pé jésù olúwa wa àdúrà ń gbà báwo ló jẹ́ tẹ́ bá sọ pé ní orúkọ jésù àdúrà ń gbà ní agbára ẹ̀jẹ̀ jésù àdúrà ń gbà á sọ pé à kò sí nǹkan ìyàlẹ́nu bẹ̀ wọ́n tẹ́lẹ̀ náà ta ló sọ pé dìgbà tó bá tó di mùsùlùmí kádùá rẹ̀ ò tó gbà láyé ń bí kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ torí pé ọ̀gá àwọn olórí ibú pátákáfà tó gba gbogbo oyè ń bẹ àtìràwọ̀ onáà ta aṣ-ṣaytanu rajim ibilis tó ń ti bó ti ṣe jẹ́ pò náà lọ̀gá àgbà tẹ́nìkan ò tún lè gba ipò tí ò lè gba ìràwọ̀ kan tó tó tiẹ̀ nínú orí ibú ọmọ ẹ̀bẹ́ lọ ní ìgbà tó sì ṣẹ̀ṣẹ̀ sórí ibú tí ń gbóná fẹlifẹli ni rabbi andhirni ila yawmi yub'athun ó ní ìrẹ̀ ọlọ́run lọ́mi lára adijọ́ tó gbé wọn dé kí lọ́lọ́run wí qala innaka minal munzirin ọlọ́run láà lọ ọlá àdìjọ tá a gbé wọn dìde ọlọ́run gbàdúrà rẹ̀ àwọn olùmọ̀ọ́ sọ pé ìdí tó lọ́n fi gbàdúrà rẹ̀ ni pé ó pe ọlọ́run pẹ̀lú orúkọ tó ṣe pé téèyàn bá fi pe ọlọ́run ọlọ́run ọba ọ̀jẹ̀ ọ sọ pé kí ni Rabbi a sì ní tẹ̀fsíìrì ìparí suratu Ali Imran ipa àwọn olùmọ̀ọ́ wa nínú wọn ni Sa'id ibn Musayyib nínú wọn ni Al-Hasan wọ́n ní gbogbo ẹni tó bá pe ọlọ́run pẹ̀lú ya rọ́bì ya rọ́bì ya rọ́bì tó bá fi lè pè bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́rin àbẹ́ ẹ̀ rẹ náà tí bẹẹ ọlọ́run tún àti gbàdúrà rẹ̀ náà ti bee máa fi tún àti rí i inna fi khalqi samawati wal ard wa ikhtilafi al-layli wan nahar la ayatin li ulil albab الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا انك من تدخل النار فقد اخزيته وما للظالمين من انصار ربنا اننا سمعنا مناديا ينادي للايمان ان امنوا بربكم فامنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد فاستجاب لهم ربهم ترى لو سلف الصالح nsọkú tó o bá bẹ lọ́n tó nsọkú ya rọb ya rọb ya rọb tó o bá fi lè pe ọlọ́n bẹ́ẹ̀ lẹ́ẹ̀ márùn adúlá rẹ̀ gbà náà Ibilisu rajim Al-Qur'ani ó sọ fún wa kó pè lẹ́ẹ̀ márùn ẹ̀ kánà ni torí ẹ̀ ni olùmọ̀wá sheikh ibn Uthaymin rahimahullah wọ́n ní tẹ́bá wo hadith tó wá nínú arba'un an-nawawiyya yẹn tó wá nínú sahih muslim bá hadith ẹlẹ́kẹ̀wàá níbi táwọn nabi sallallahu alaihi wasallam ti ń sọ̀rọ̀ ẹnìkan tí máa ń pẹ́ lórí ìrìn àjò kíní kan eruku kún ara rẹ̀ irun rẹ̀ ó rí wúruwúru yóò máa wá bẹ́ẹ̀ lọ́n kíni ya rabbi ya rabbi wa mat'amuhu wa malbasuhu wa ghudhiya bil harami fa anna yustajabu lah wọ́n ní ó pe ọlọ́run pẹ̀lú ya Rabb tó ń ti pé ya Rabb tíyẹn bá fi pe ọlọ́run a máa jẹ́ kádùn ọgbà ṣùgbọ́n gbà tí mani'un minal ijabati tó wà pẹ̀lú ẹ̀ ntí èjì kádùn ọgbà ó wà pẹ̀lú ẹ̀ ó náà ní kíni haramu ti ń jẹ torí ẹ̀wọ́ tó ń jẹ haramu ọ̀yọ́ àdẹ́kùn ẹ̀ ẹnìkan á ní ẹ ah, ṣé ṣètọ́ni ọ̀jà haramu ṣé ṣètọ́ni ọ̀ṣà haramu àdúrà rẹ̀ gbà ṣé òun fẹ́ kádùn ọmọ àgbà lórí sáfù tìrú ṣètọ́ni ni àbí lórí sáfù tàwọn ẹni ọlọ́run torí pé ẹni tí àdúrà rẹ̀ gbà lórí sáfúrú ti ṣètọ́ni ọlọ́run dẹ́ni àmẹ́ni tí àdúrà rẹ̀ gbà lórí sáfúrú tàwọn ẹni ọlọ́run ìbáàdà ní í ṣe pípé tó pe ọlọ́run gan ìbáàdà ni yóò tún gba aládàá rẹ̀ tó ń ti pọ́ lọ́n fúnni tí ń fẹ́ bí ó sì fúnni tí ń fẹ́ yóò tún gba aládàá ó sì ṣe é ti kú ti fi nǹkan mí ìjà arọ rẹ̀ fún tó wọ́n mọ̀ torí ẹ ló ṣe jẹ́ pé tó bá ní òun pọ lọrun ìwọ tí èsè mùsùlùmí àdúrà rẹ sì ń gbà tó bá yẹ pé tó ń ṣe ọ̀dà níbo làdúrà sì ń gbà ẹ pé lẹ́yìn ọ̀yà yẹn lẹ́nu ọmọ pé ayé ọ wà fún mùsùlùmí ọ wà fún kèfèrí ni. tó ń torí de eléyìí kò sí nǹkan kan bẹ́ẹ̀ yẹn tó jẹ́ bàbàrà. ẹ gbọ́dọ̀ pọ́ lọ́wọ́ bá lórogún o ẹ sì gbọ́dọ̀ pọ́ bímọ. lẹ́yìn rẹ̀ bí ìgbà tẹ́nìkan wá béèrè pé wọ́n lọ gbogbo aláti ẹwà tí àtijọ́ yìí tà ti ń kà wọ́n áyà tí ń sọ yìí pé ẹ̀yin ẹ má pè Ìsá ní ntí ọjẹ lẹ́yìn náà Ìsá kò kú gbígbé lọlọrun gbé lọ sí sámà lẹ́yìn náà Ìsá ìbáyìí ní tún padà bọ̀ wa in min ahlil kitabi illa la yu'minanna bihi qabla mawtihi wa yawmal qiyamati yakunu alayhim shahida lẹ́yìn gbogbo eléyìí bí gbàtẹ nìkan wá béèrè pé ya Rabbana ẹ wòye Ìsá yìí fún afẹ mà wọn ti ròyìn fún wa o nínú suratu Al-Imran torí pé ń bẹ̀yẹn rí pé ńgbà tó lọ́wọ́ bá ròyìn títí títí títí títí ọlọ́wọ́ bá sọ pé tọ́ فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا تري الليل àlàyé ló ti dé yìí báyìí ó sì clear Ọlọ́run ti pè Ìsá ó pè lẹ́rú òun òun ló ń dá gbólóhùn tó ń fi pé kí nǹkan jẹ́bẹ̀ kó sì máa jẹ́bẹ̀ ló ń fi dá so lẹ́yìn tó ròyìn gbogbo eléyìí fún Ọlọ́run á ní ìwà Ànábì sallallahu alaihi wa sallam Ọlọ́run ló dá àfa ó ti máa ń dá àsè ó ti mọ̀ pé àwọn rúùdù ń bẹ nu wa tí ò ní gbọ́rọ̀ bọ̀rọ̀bọ̀rọ̀ ọlọ́run á ní kò burú lẹ́yìn tá a ti ṣàlàyé yìí ayé bá a mọ̀ o ayé bá a mọ̀ tẹ́nìkan bá tún gbówó ànábì lẹ́nu lórí ọ̀rọ̀ Ìsá yìí tí wọ́n sá lọ ọlọ́run náà ni tí wọ́n sá ní ọmọ ọlọ́run náà ni mẹ́ta lọ́kàn ọlọ́run náà ni bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ anzun wàlúùtọ̀ tí bẹ́ẹ̀ mọ̀ wé wọn wípé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ wípé ewúrẹ́ náà ni orúkọ ni kò bá fò orúkọ ni kò bá fò pé gbogbo dẹ̀lílì tẹ mú ọ̀ràn ọlọ́ọ̀nà ni ọmọ ọlọ́ọ̀nà ni mẹ́ta lọ́kàn ọlọ́ọ̀nà wọn láwọn lárúbáwá ni wọ́n ń jọ ń jiyàn láàrin ara wọn wọ́n retí nǹkan kan balẹ̀ ó wá jẹ́ aláwọ̀ dúdú lẹ́nìkan náà àwọn méjèèjì wá sọ pé ẹyẹ kánákáná ni kíní wọn lẹ́nìkan máa ní ọ̀ọ́ orúkọ orúkọ máa ní <laughs> eléyìí wá ní wàláhì ọjọ́ kánákáná o torí ó ó bà ní ẹ mọ̀ pé ẹ̀yìn orúkọ ẹ̀ bà ó ní ó ní ọ̀dà kó lè bá a mọ̀ pé kánákáná ni tí ń sọkò sí bó ṣe sọkò kókò tó dọ́dọ̀ rọ ní kọ̀ bá fò orúkọ ni o <laughs> so lọ́sọ̀rọ̀ á di òwe lárúbáwá pé à ń zọ́n wàlẹ̀ òtọ̀ òwe ni fáwọn alágídí lẹ́yìn gbogbo ẹ̀rí tá a mú wá tá a pé ìsáyè sọmọ ọlọ́run kì í ṣe kínní ẹ ẹ wíṣàpọ̀ ara yín alọ́lọ́ náà ọmọ sọtẹ́ <laughs> bá sọ bẹ́ẹ̀ ọlọ́run wa ni ẹ sọ fún wa torí pé ó ń bẹ́nu àwọn èèyàn tó gbọ́lẹ́rọ̀ wọ́n ti gba Islam ó tún kù tí wọ́n padà gbọ́lẹ́rọ̀ tí wọ́n gba Islam àwọn kan bẹ tó jẹ́ pé wọn ò ní gbà wọ́n sì máa wéwèé kó wèé ká àwọn kan sì ń bẹ tó pé wọ́n gbà àmọ́ látàrí ìpè wọn ń jà àwọn ò fi gbà àti tí ó mọ wíwúkúwì ká tí ò ní gbà àti tí ó gbà tó yẹ pé látàrí ìpèníjà ìpèníjà lòdì yìí ọlọ́ni wa nabi muhammed sallallahu alayhi wa sallam gbogbo ẹni tó bá tún gbọ́ ọ lẹ́nu nípa ọ̀rọ̀ Ìsá yìí fi òpin sí báyìí ah ọlọ́run bá wa ọ̀gá púpọ̀ ká fi òpin sí gbogbo ká ṣẹ̀ṣẹ̀ máa ń pèsè àtinú ẹyin ladìẹ ti jáde ní àbá ẹyin ẹ adìẹ lọ jáde nú ẹyin èwo lọ jáde nú ara wọn ẹ pa fáìlì dé báyìí ẹ sọ fún wọn pé ẹ máa bọ̀ tààlà ẹ máa bọ̀ wá tolórí tẹlẹmù yìí ni kọ wá àwa náà ń bọ̀ àwa náà ti dé. ندعو أبناءنا وأبناءكم kakpe àwọn ọmọ wa jọ ẹ̀yin náà kó àwọn ọmọ yín jọ wà ní sáànà wà ní sáàkùn ọlọ́wọ́n bá ga púpọ̀ ẹ̀rí pé gbàtọ́ lọ́nà àpò wọn jọ ó ní àwọn ọmọ ti wá àwa mùsùlùmí nù kò pé ọmọ ti yín làkọ́kọ́ kẹ́ ẹ bàa pa nsá sẹ́yìn torí pé ntáwa ń wí ọ́ dá wa lójú ẹ wá kakpe àwọn ọmọ wa jọ kẹ́yìn náà kó àwọn ọmọ yín jọ. ونساءنا ونساءكم káwọn kó àwọn ìyàwó wa jọ ẹ̀yin náà kó àwọn ìyàwó yín jọ àwọn obìnrin wa àwọn màmá màmá wa àwọn ọmọbìnrin wa àwọn àǹtí wa àwọn àbúrò wa bìnrin àwọn àbúrò ya wa àwọn ẹ̀gbọ́n ya wa àwọn àbúrò bàbá wa àtàwọn ẹ̀gbọ́n bàbá wa lóbìnrin. ẹ kó gbogbo wọn jọ. á anfusana wa anfusakum. káwa náà wá wá àwa bàbá bàbá àwa tá a ní ká péjọ káwa náà péjọ. thumma nabtahil káwa tàdí mẹ́yìn ṣépè fúnra wa. <laughs> subhanallah kí ló dé fanaj'al la'natallahi 'ala al-kadhibin wípé kí làánà ọlọ́n kọ́ bẹ́ni tó bá jókòó rọ́nà àwọn méjèèjì sáwọn àtàpé ìsàlẹ̀ ru ọlọ́n. ìránṣẹ́ ọlọ́run tó bá yẹ kó àlòkùrọ̀ kọ́lọ̀ ńlá náà wà tó bá yẹ jẹ́ pé ìjẹ́ pé lọ́lọ́run ọmọ ọlọ́run mẹ́ta lọ́kan ọlọ́run yín gbé tó ẹ̀mí. ti gbé tiwa mi o abẹ́rẹ́ ti gbé ti mi. <laughs> Allah ẹ wá rí ìgbà tó lọ́wọ́ á ní ká pera wa kí gbogbo okun fọfọfọ kọjá sáfù méjì ẹ̀yẹn bẹ báwọn káwọ bẹ báyìí sódà tí làánà yẹn bá ń bọ̀ kò ní í sí àwọn ti rẹ́dì sáwọn rẹ́dì kì sọ̀rọ̀ tèmi fún ọlọ́run ló ń bá wa sọ̀rọ̀ yìí o bóyá ọ̀pọ̀lọpọ̀ láǹfààní láti gbọ́ alukurani ló fi jẹ́ pé tí ọmọ gbọ́ mọ strange létí ẹ̀ kò láǹfààní láti gbọ́ ó rò pé ìwé àlọ́ ni àbí tàn òfin ni òfin tó ju gbogbo òfin lọ òfin karabata látọ̀dọ̀ ọba ńlá ẹlẹ́dàá gbogbo wa ọlọ́run ló ń bẹ sọ̀rọ̀ tó ń gbọ́ ránṣẹ́ wọn. àwa gbàgbọ́ pé òdodo là ń sọ àwa ti ṣe tán gbogbo ìgbà tó bá yẹ ẹ̀yin náà ẹ fóònù wa wàláhì bójú rù bọ́jọ́ sàn torí pé àwọn mọ̀ pé òdodo lọ̀rọ̀ ọlọ́run bọ́rọ̀ ọlọ́run ọba jẹ́ òdodo títa ló tún fẹ́ jẹ́ òdodo náà rí àwa wí tán àwọn ń tanra rẹ jẹ ń tanra rẹ jẹ pé ẹ kíní kan ẹ kíní kan afẹ́ mà bóyá ẹ ni bóyá kíní kan sì ni afẹ́ mà àbí òdodo náà lọ ń gbọ́ yìí torí ẹ àti ti rí àti rí lóríṣiríṣi àti rí lóríṣiríṣi ẹni tó fi alukuran tó fi ṣe yẹ̀yẹ́ títí ẹ bá lójijì ẹnìkan wá ní sí kìí ṣèwé magic wípé bìkọ́ sẹ́yìn máa ti ṣe kìnìkan kìnìkan yọkàn mu májíkì báwo ọ̀rọ̀ lọ́ọ̀ni ẹnìkan gba Islam ma tó gba Islam wọ́n sá lọ́rọ́ ma lẹ́sẹ̀ torí pé páìtọ́ ni tẹ́lẹ̀ wọ́n sá fi ràn lọ ẹ̀wọ̀n wọ́n tó di ẹ̀wọ̀n wọ́n náà ní sọ́tàn ńgbà tó jáde lẹ́wọ̀n nígbà tó di ẹ̀wọ̀n wọ́n á rí i pé wọ́n máa ń pín bíbélì gan fáwọn ẹlẹ́wọ̀n wọ́n fẹ́ sọ wọn di ọmọ lẹ́yìn ọ̀rọ̀ Pọ́ọ̀lù gan bọ̀ a àṣírí Pọ́ọ̀lù tún bí lónìí alimami Qurtubi ó tú àṣírí rẹ̀ fún wa bí lónìí ìtàn rẹ̀ bó ní Pọ́ọ̀lù tiẹ̀ ṣe bẹ̀rẹ̀ ó wá rí i pé gbogbo ẹni tó bá ti fẹ́ mu gbó lọ́gbẹ́ ẹ̀wọ̀n wọ́n máa da igbó sínú pépà bible tí wọ́n máa ń pín fún wa ẹ mà sí àyà ní ẹ̀yìn kíní burúkú yìí wọ́n pè ń kíní burúkú ẹ̀ sì ń hùwà burúkú so ń sẹ̀sẹ̀ dẹ́wọ̀n tiẹ̀ ni tọ́ wọ́n bá ní wọ́n wá lọ bá ọ̀kan nínú àwọn amúgbó ìtọ́ dájú pọ̀ bí ọ̀gá kí ló dé tí mo fi rí i pé gbogbo ẹni tí òun ti di mùsùlùmí o ẹ má gbàgbé pé Islam tó gbà ni làwọn fi ń ránṣẹ́ wọn wọ́n sá parọ́ ọmọ kókó ṣọ́ọ̀ṣì jẹ tọ́ nígbà tí ó wà lọ bí tó dájú púpọ̀ nínú àwọn ará ẹ̀wọ̀n ọ̀gá mo rí i pé gbogbo ìgbà tí ẹ bá ti fẹ́ fa kínní yìí bíbélì pépà rẹ̀ lẹ́ máa lò ah why not Quran ẹ mọ̀ pé tí wọ́n bá sọ fọ́ọ̀mù àtàbẹ̀ ọ̀fẹ́ dán mi wà bí ẹ mú wa <laughs> so lódodo lọ́ba ní kó mú Quran wá pé kí ni bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ṣebí pépà náà gbogbo ẹ̀ à ẹ mọ̀ pé tí wọ́n bá ti mú kínní orí wọn pé mọ́ so lọ́ba ya pépà Quran tó bá sì da igbó ìsì ọkùnrin yìí ní bó ṣe sáná sí ti ń fà báyìí ó dàbí ìgbà tí kí orí ó sì máa bú orí rẹ̀ sì ń dàrú bí ṣe ń fà bó wá ti fà ká orí ó sì dàrú ó tún fà ọ́ fà débi pé ń sì ń bọ́ ẹ̀wù mọ́ra rẹ̀ lọ́rùn wọ́n gbé e jáde ní ń bọ̀ bọ́ wò innahu la qur'anun karim fi kitabin maknun la yamassuhu illa al-mutahharun tanzilun min rabbil alamin. alukur'an ni lọ́lọ́run sọ pé walau taqawwala alayna ba'd al-aqawil tani bá dáadáa parọ́ kan máa wọ̀ lọ́n nínú alukur'an tó fi àràfin kan kùn tí èso náà lọ sọ la akhadna minhu bil yamin abafagbara gbamu thumma laqata'na minhu al-watin kásán ọrùn rẹ̀ á jà kúkú dànù o rò pé rélà alukurani so nítorí de eléyìí báyìí ló sì jẹ́ pé tọ́m bá ń fẹnu wa rọ́ọ̀f kò sọ̀ra alukur'an ọ̀rọ̀ lọ́ni kò sì séńtọ́ lè jódodo tó yàtọ̀ sọ̀rọ̀ lọ torí alukur'an náà lọ ń gbọ́ tá à ń sọ̀rọ̀ yìí o àsìkò sì ti tó ibi tó òrùn sẹ́kù sí ó tó sásọkásọ ọgbẹ ìwọ náà lè gba Islam kó o sóríire kó tó di pé o kú kọlọ́wọ́n bọ́ má jà sórí ibú torí ẹ̀ ọlọ́wọ́n wa gbígbà tẹ́nìkan wá béèrè kó wọ́n lọ anabi isa ayiko ti sọ nínú àwọn súra mi ṣùgbọ́n bíi náà gbígbà tẹ́nìkan ní tó ẹ sọ fún wa ta ni isa yìí gan isa isa gbogbo gbà yà fẹ́ mọ̀ nípa ẹ̀ ọlọ́ni innamal masihu isa ibn maryam rasulullah anabi isa ọmọ maryam alayhi salam ọlọ́ọ̀lọ́ nǹkan ọmọ bàkọ́ jẹ́ nǹkan kan bí ẹ bá ṣe òjíṣẹ́ ọlọ ìnàmá lédè lárúbáwá àdáàtò hasrin wa qasr ntúmọ̀ sí pé bó ṣe má kò jù báyìí lọ ayé malmasiihu Isa ibn Maryam illa rasulullah pé Isa ọmọ Maryam ó jẹ́ bí ẹ bá ṣe ìránṣẹ́ Ọlọ́run gbogbo bí tẹ̀ ń gbé lọ ẹ̀ ń sìn náà ni. àlàyé òdodo lọ ń gbọ́ wọn ìránṣẹ́ ọlọ́ọ̀ni torí pé bóun lọ́lọ́run ó sì rán yẹn ṣẹ́ tó ń tì náà wá yí padà tí ọ̀dọ́ lọ́hùn á yẹn ga o ó yí padà ọ̀dọ́ lọ ó sì máa kó lè yí padà kó di bàbá rẹ̀ bí ní bàbá èèyàn kú wá kọ́ máa náwó gbogbo ẹ̀ kọ́ máa àbúrò rẹ̀ lówó oúnjẹ kọ́ pé ẹ bí bàbá ṣe ń ṣe fún yín máa something like that máa wà ń pò bàbá pò bàbá bàbá ta ni wọ bọ̀dámà ni wọ sáhùn alẹ́lá o ò lè di bàbá rẹ bó ló sì wá dọ́lọ́ tó dá bàbá rẹ tó dá wọ. Isa aleyhi salam ọlọ́run ní kò jẹ́ nǹkan kan bí ìbá ṣe ìránṣẹ́ òun ìránṣẹ́ tó ránṣẹ́ ni wa kalimatuhu bẹ́ẹ̀ ni Isa jẹ́ nǹkan kan. bí ìbá ṣẹ̀dá kan tó ń dá látara gbólóhùn òun òun ò mú kọkùnrin ọ̀pàdé obìnrin kóhun tó dáa ṣùgbọ́n gbólóhùn ọlọ́run ọba ni ló di tó ń fi ṣẹ̀dá rẹ̀. àwa wa ń kọ́ ṣé kìí ṣe gbólóhùn ọlọ́run lọ́lọ́run fi ṣẹ̀dá tiwa ni. pé bàbá wa kàn màmá wa wa àìmọye àbẹ́ ìfura ni tẹ̀ ń Ah, bọ́lọ́wọ́n bá ọba fẹ́ kọ́ dọ́mọ ẹgbẹ̀rún kíkọlù tùrẹ́ ló sì wá nù hadith sahih anabi sallallahu alaihi wasallam wọn ní ní kíá tí omi ọkùnrin bá ti lè bọ́ sínú àpò òbí obìnrin màlíkà kan bẹ tọ́lọ̀ fi sọ yóò máa béèrè pé wọ́n lọ ẹ rabbi nutfa ìrẹ́ olúwa mi mo rí àtọkùnrin o ṣé ọ́ tara rẹ̀ dẹ́dà ni àbó ní tara rẹ̀ dẹ́dà bọ́lọ̀ bá máa sọ pé wọ́n tara rẹ̀ dẹ́dà ìní ọ̀sẹ̀kù màlíkà wọn máa sọ látijọ́ náà ni tọ́lọ̀ wọn bá bá sọ pé òun ní tara rẹ̀ dẹ́dà wọ́n tọ́ dànù níbi tọ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìwọ náà gan ṣé bàbá àti ìyá rẹ̀ ńgbà tí wọ́n kọlu ra wọn lọ́wọ́ àdìwọ́ nítorí pé bàbá rẹ̀ gbọ́n bàbá rẹ̀ mọ kinní kan tí ó ṣe tó fi dọ́kùnrin pé ọkùnrin kan nu wọn lóbìnrin ti ń bí látijọ́ yìí ìyàwó bá ṣèṣì bí ọkùnrin ló bá ní yes next time òun ti mọ bóun ó sì máa sí tóun bá ti fẹ́ bí ọkùnrin <laughs> ń tanra rẹ̀ jẹ sí ọ̀rẹ́ láyé torí pé nǹkan kan ò lè ṣẹ àyàfi tó lọ́wọ́ bàbá ní kò ṣẹ innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun so àmọ́ àwọn olùmọ̀ọ́ ni ìdí tí wọ́n fi wá sọ pé ànábì Ìsá wa kalimatuhu wọ́n ní tó fà ní pé òun tiẹ̀ gbólóhùn ọlọ́run nìkan lọ́lọ́run fi ní kí mariam ò lóyún ẹ̀ àmọ́ wà nígbà tí omi bàbá wa tó kọlu ti màmá wa lọ́lọ́run wa ní ká dèèyàn láfi dèèyàn ìyàtọ̀ tó wà láàrin àwa àti anabi Isa nù tọ́ nínú alukur'an tẹ́ ẹ bá ka alukur'an dáadáa ẹ̀ ní rí kọ́lọ́mọbọ́ dárúkọ obìnrin kan. kò sí obìnrin kan tọ́lọ̀ ń dákọ̀ rẹ̀ náà alukur'an abẹ́rẹ́ rí naam ẹ ronú yàtọ̀ sí Mariam ń bọ̀ lọ́wọ́ àná alukur'an súra o naam Bilqis sáwọ́ àná alukur'an kò sí. Hmm? náà ni àníbi tó kọ wà lánàá là ń wà ẹ bá research na ẹ kàn máa rí tọ́lọ̀ ń kàn sọ pé obìnrin kan wọ́n mọ̀rọ̀ àti mínàtán àti obìnrin kan mùmínì tó bá fira rẹ̀ fànàbì àmọ́ pé ìwọ ọlọ́run á dáko mi ká ẹ wá kò sí àfi Mariam kí ló wá dé kí ló dé tó fi jẹ́ ikú orúkọ Mariam lọ́lọ́run ọba dáná alukur'ani. ní ààyè kọ̀ọ̀kan bíi ọgbọ̀n. wọ́n ní nítorí fà ní pé àwọn ẹni ńlá àwọn ẹni ńlá wọn kì í dárúkọ àwọn ìyàwó wọn o wọn kì í dárúkọ àwọn ìyàwó wọn àwọn ìyàwó wọn tó bá jọ ọmọlúwàbí tí wọn ò jẹrú tí wọn ń bá lò pọ wọn kì í dárúkọ wọn èjì kọ wọn ní ìdàkọ̀ wọn public àbẹ́yìn máa dàkọ̀ ìyàwó yín ti síbẹ̀ ní lálẹ́ yín náà ẹ hmm? máa ń bá yẹn sọ̀rọ̀ lóde ọ̀sọ̀ pé lọ́ba ṣàfùkọ́ pé mò ń pè séèyàn máa ṣe bẹ́ẹ̀ <laughs> ẹni máa ṣe báwo ó túmọ̀ sí pé wàláì kò ní hikima ẹnì tó bá ti yọ lọ́la àwọn èèyàn ìwọ náà ni ìwọ ló fi lé wọn lẹ́nu pé ọkọ ṣàfùdé. <laughs> so ẹ rí i pé àwọn èèyàn ń dárúkọ ìyàwó wọn kódà àwọn ìforúkọ ìyàwó wọn ṣeré rárá dípò bẹ́ẹ̀ kálukú máa ń lo àwọn gbólómìn fún ìyàwó rẹ̀ ni lọ́sọ́dọ̀ ìyàwó pé mo ní kí wọ́n tètè tún àyè yẹn ṣe mọ́ ń bọ̀ o lọ bá ìyá Miftah ike mo dé tán o àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣé àwọn aráalé ò sì tí ì pé mo ń bọ̀ látẹ̀kan tàlára lé ibi ìyàwó rẹ ni irú àwọn gbólóhùn táwọn èèyàn máa ń lò fáwọn obìnrin wọn nù àwọn tó wá kẹrù wọn ni ọmọ ọ̀dọ̀ wọn ni ha ṣé fáwọsọ ọmọ igbó yẹ kóun ti bá lẹ́nu látẹkẹ ni a sẹwọn kí tẹbà ti gbọ́ bẹ́ẹ̀ pé ọmọ ọ̀dọ̀ ni àwọn tó wá gbé ìyàwó rẹ sí ọsọ bẹ́ẹ̀ kò ní sọ bẹ́ẹ̀ fún yàtọ̀ sí wọ ọ̀dọ̀ ẹgbẹ́ kẹrin ọkọ bo ni tọ ẹni tó máa ń ṣe báwọn ó túmọ̀ sí pé tọ. wọn kì í sọ orúkọ àwọn ẹrú wọn àbọ̀mọ̀ ọ̀dọ́ wọn tọ eléyìí túmọ̀ sí pé obìnrin tó bá ti lọ́kọ ó yẹ kí àwùjọ kí àwọn náà rọ ṣàpọ́nlé rẹ̀ gẹ́gẹ́ bọ́kọ rẹ̀ náà ṣe ń ṣàpọ́nlé rẹ̀ káfi ṣe àwọn ọmọ tí ò tí ì lọ́kọ lójú kòkòrò àti lọ́kọ kí gbogbo owó fi jọ ṣe sí ọ àwọn dádúró obìnrin tí ò fẹ́ lọ́kọ tí wọ́n láwọn fẹ́ máa gbélé pawó lédè kúkúrú àwọn aṣẹ́wó irú àwọn eléyìí lákàrà àmà àpọ́nlé òní bẹ fún wèrè onu o oníbọn Fọlúkẹ́ o àwọn ọmọlú tí wọ́n fẹ́ fún kẹ́ kẹ́ kó fún fáìfáì torí pé kí ni ń ṣe zina àmọ́ tó mọ̀ kí bá ti lọ́kọ lódodo rasida ló kọ rẹ̀ bẹ́ẹ̀ sẹ́ máa ń pè Yorùbá lẹ́wọ̀ rasida yẹn kí rọ̀ṣídà kò sí ẹ̀ka ẹ̀pẹ́ nù kò sí rasida o kò sí rasida lédè lárúbáwá o rọ̀ṣídà rashida ni ẹ wàá tún ní ikọ́ pọn ọmọ gẹ́gẹ́ ah, rashida ó tiẹ̀ ti bí ma ah ọlọ́ngbọ́n yorùbá fẹ́ràn ká kàn yín lábò wọ́n kò fún ni pé kí wọ́n sáfi sọ́pá jùlọ ah, ah. ọmọ aláàjì masha allah àṣẹ ti bí ma bẹ́ẹ̀ ni kí ló kọ́ ọmọ. abdulsalam ah, a àjẹkù ti di ọmọ abdulsalam masha allah masha allah ṣe ma pé àpọ́nlé mẹ́mẹ́ àbí òsì mẹ́ so bẹ́ẹ̀ náà ni ẹni tó wọlé ọkọ tí o ti kápẹ́tọ̀ ìyá fẹ́ jẹ́ kò tí ì bí kódà kò tí ì lálàá kó wọn lóyún ìyá tọba ti yọ ọmọ Muhammad àpọ́nlé ni àbí èsì àpọ́nlé àpọ́nlé ni kí ẹsẹ kókó náà wàá fi máa jọra ẹ lójú o kó náà máa ṣèṣe kò sí irú òun o kó máa sọ fún àwọn ẹgbẹ́ bàbá rẹ̀ pé ẹlẹ́mbẹ́ ẹ ti ẹ̀ lè pè yàn ní mú kínní kan ọkàn àbùkù nínú rẹ̀ ó dùn nítorí pé wọ́n kàn pọ́n ọ lé nítorí ìtumọ̀ tó ga ni kì pé bọ́yọ̀ o ti ju bó ṣe máa lọ. Rashida ló kọ rẹ ọmọ ẹjẹ láéláé eléyìí ìjẹ̀bù sórí káwọn míì ní ìsìngbà tí ti ń pọn wọn lé nke kínga náà ni wọ́n mọ̀ wá wú bí bomubomu eléyìí ìjẹ̀bù sórí jẹ́ mẹ́wọ̀n kájà kó mẹ́wọ̀n sẹ́yìn àwọn ànàsọ́ra yẹn ìgbà tí àwọn ànàsọ́ra táwọn náà bẹ̀rẹ̀ sí ní sọ nípa Mariam. ní táwọn náà tún sọ ń pa rẹ̀ torí pé àwọn nọ̀sọ́ra sẹ́rí ní tó ń pè lẹ́sìn nọ̀sọ́ra yìí kì ṣe pé ní tó lọ ń ni wọ́n ń ṣe ìpàdé ìpàdé ìpàdé ìpàdé ni ló bí doctrines wọn ni ló bí ìlànà tí wọ́n ń tẹ̀lé ìgbà tí wọ́n sì pàdé ntọ́kíà ìgbà tí wọ́n sì pàdé Rome ìgbà tí wọ́n sì pàdé Istana ìgbà tí wọ́n sì parí Istanbul ìgbà tí wọ́n sì parí wọ́n sábà wọ́n sì parí ìgbà ìpàdé mi wọ́n sì pé kí ni ká máa pe Jésù ẹ dákun sáwà ní nǹkan kan tó jẹ bẹ́ẹ̀ kí ẹ dákun kí ni ká máa pe Muhammad pé kí ni ṣé bá a rí inú Al-Qur'ani ẹ́ ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin rasulullahi walakin rasulullahi wa alukurani ah, ti sàlàyé fún wa kí náà kíni táwọn wá ká táwọn máa lọ ìtọ́kíá àwọn máa lọ tọ́kíá àwọn pé kíni kí lọ sọnù táwọn wá ń bẹ̀. so àwọn tí wọn ìpàdé ìpàdé nu ìwé kan bẹ tá a túmọ̀ bẹ tó yẹ pé ìwé yẹn láti bẹ̀rẹ̀ dópin rẹ̀ ó sọ àṣírí bẹ́sì yẹn ṣe jẹ́sìn lọ́dọ̀ wọn gbogbo pàdé kọ̀ọ̀kan tí wọ́n ṣe èyí tí wọ́n fi tí wọ́n fi tí wọ́n fi ké gún ìpàdé míì tí wọn ò parí wọn tún fi síbò míì èyí tí wọn tún fi ké gúnbẹ̀hún kó tó wá di pé wọn ń pè lẹ́sìn tí wọn ń pè ìpàdé ló bí gbogbo ẹ̀ náà ni convention convention torí ẹ̀ wọ́n sì pàdé ńgbà kan pé kí láwọn máa pe Mariam gan mẹ́rìnwó àwọn kan pé sí ká máa pe ìyàwó Ọlọ́run Ta'ala Allah ọ̀dà bọ́yọ̀ náà ọ̀kan nínú mẹ́ta lọ́kan ni eléyìí wọn náà wọn tún fa lọ rẹpẹrẹpẹ tọ wọn tún wá sọ nípa anabi isa pé Ọlọ́run ló náà pọlọ́run ló náà ìdí nìyí tó fi wá jẹ́ pé ní gbogbo ibi tí Ọlọ́run bàbá ti wá fẹ́ sọ nípa Mariam Ọlọ́run bò ní pé ẹrú Ọlọ́run ti ń jẹ́ Mariam Ọlọ́run ní sọ pé Mariam Ọlọ́run ní sọ pé ìyá isa láì dákọ rẹ̀ láti fi hàn wọ́n pé èèyàn ni o gẹ́gẹ́ bí àwọn èèyàn yòókù o ọba tó ti mọ tí wọn ò sè torí ẹ lọ́nà ṣe máa ń lakọ́ máa lórí gbogbo wa pé Mariam Mariam Mariam ọ àlejò lọ́hùn kó tó máa kókọ rẹ̀ sọ́lọ̀ yún náà ní bínú nàám baálé méjì lọ́wọ́ àlè yín wọ́n fẹ́ yan bàbá baálé àwọn méjèèjì yarí pé àwa méjèèjì láyàjọ jẹ́ baálé tọ́ ẹnìkan á rọra ju ẹnìkan lọ tó bá ti wá fẹ́ pé lánìí lánìí àwọn tó gba ti bàbá gbàdá yìí àwọn mọ̀ pé bàbá kẹ́yìn náà lè pe ọkọ̀ ọmọ kẹ́yìn lè la ọkọ̀ ọmọ lórí láàánì láàánì láàánì ẹ̀yin náà pé gbàdá <laughs> so that njọ́ tó o bá fi lè dàn o ẹ mọ̀ pé lé ọ́ dàrú pé a ah, ọ̀la ọkọ̀ ọ̀bọ ni àwọ̀ wí mo wí ni bálẹ̀ kan ju bálẹ̀ kan wọ́n yàrí àbí wọ́n ní yàrí wọ́n yàrí tó tó bá jẹ́ pé ọlọ́mọba ni Mariam sẹ́wọ̀n kọ́ yẹ kó nà ọ̀yà rí torí kọ́ yẹ ká kó tí ì kù sá àbí bọ́lá wa tó ẹ̀wọ̀n kó wò pàdé irọ́ lásán ara ń tọ́lọ̀ fi ń darúkọ rẹ̀ nù kún lè wá àwọn pé kọjá nǹkan kan ọlọ́run sì tún máa dákọ̀ Ìsá náà Ìsá bínú Mariam Ìsá bínú Mariam bóò ló sì fẹ́ jọ́lọ̀ tọ́jọ́ mọ obìnrin àbẹ́ẹ̀rí bẹ́ẹ̀ bóò ló sì fẹ́ jọ́lọ̀ kò bá jọ́kùnrin ló bí kò lè jọ́lọ̀ tọ tí gbogbo ìgbà bá ti wá pẹ̀lú ìyá rẹ yóò jẹ́ káwọn èèyàn máa mọ̀ yín pé kìí sọ lọ́n o kìí sọ lọ́n torí pé àbí ọmọ ta ni wọ́n pọ̀ lọ́n rí ọmọ ta ni wọ́n pọ̀ lọ́n ọlọ́run ọba ẹnìkan ò bí òun náà nígbà ẹnìkan ó túmọ̀ pé mà sẹ́mi pé ìtumọ̀ ńlá bẹ́ẹ̀ ọlọ́run ọba ọ̀gbọ́dọ̀ bímọ ọlọ́run ọba ìsẹ́ni tí ó bímọ àmọ́ ìgbà tó ṣe nìkan ló bí àwa àlébù ńlá ni ọmọ bímọ wọ́n sọ pé ìyá ló bí ọ wọ́n náà bí bàbá rẹ ló bí ọ wọ́n náà bí torí ẹ̀ gbogbo ẹni ọba bí tí máa ń ṣàdúrà pé àgàntí òbí kọ́ fún lọ́mọ àbí pọ̀ kọ́dà yóò tún ayé gbowó antiwa tiwa pé sábà ẹ bá ni ó kì í bọ̀ ọ́ lápò so ṣùgbọ́n náà ọba tiwa ń gbà tó pé ẹnìkan òbí àbí gbà tí wọ́n sọ pọ́lọ̀ ń bí màtá ló bí rè wá àwọn ọpọlọ rẹ díẹ̀ sẹ́yìn o wọ́n sọ pọ́lọ̀ ń bí ma ta ló wá bí ọlọ́ mo rò pọ́ gbàgbé pé dáàdì tiẹ̀ ló bí by the time dáàdì ẹ bí ọ wọn náà bẹ̀rẹ̀ sí ní fìlì pé yẹ́s tọ́mọ ẹni bá tó lọ́kọ àti ọlọ́kọ ẹ̀ dáàdì rẹ sọ fún ẹ bẹ́ẹ̀ rí pé kọ́ lọ múyàwó wa léde kúkúrú bàdí táwọn tó sì fẹ́yàwó ẹjọ́ sọdún méje pẹ̀lú ìyàwó ẹ̀ bímọ kí lọ bẹ̀rẹ̀ sí fìlì láàrin àwọn ọ̀rẹ́ rẹ ò lè yọjú mọ́ kọ́mẹ́jẹ pé wọ́n nìkan bẹ lára rẹ kọ́mẹ́jẹ pé ìyàwó rẹ nìkan bẹ lára rẹ kọ́mẹ́jẹ pé kálukú yóò ti bẹ̀rẹ̀ sí ní fura àbí bẹ́ẹ̀ kọ́ ni nígbà tí wọn ò bá bímọ àmọ́ náà wọn bá ti wá ń ẹnì kó bí so bóòlù sí wọn fẹ́ kó wọn bímọ àbọ̀lọ̀ èèyàn ló fọlọ́n pè ní séèyàn ló ń fọlọ́n pè ọlọ́run ọba kì í séèyàn ẹlẹ́dàá gbogbo nǹkan lọ́lọ́run nínú gbogbo nǹkan tó lọ́n sì jẹ́ ẹlẹ́dàá rẹ̀ náà níta ni Ìsá àti ìyá rẹ̀ Jésù àti ìyá rẹ̀ bí ọba yọ tó mọ Ìsá ọlọ́run ọba ni wa kalimatuhu alqaha ila Maryam ìyẹn ni pé Isa mukawwanun bi kalimati kun ẹni tá a dá ni látara gbólóhùn déyàn kó sì déyàn fakana basharan fakana basharan min ghayri ab ó di ó di èèyàn láì ní bàbá tọ torí ẹ a sì ti sọ ike gbogbo wa náà pátá gbólóhùn ọlọ́run ti fi pé kí nǹkan máa bẹ kọ́ máa bẹ ọ́n bẹ pẹ̀lú àwa náà ṣùgbọ́n ti Isa ó yàtọ̀ ó hàn púpọ̀ nípa pé kò sọkùnrin obìnrin lásán ló ìtumọ̀ alqaha òun náà ni pé ọ̀rọ̀ ọlọ́run eléyìí tó ṣe pọ́ lọ́n pa Mariam láṣẹ ipe kọjá para rẹ̀ ni ó ti jáde ọ̀rọ̀ ọlọ́run pé kọ́ń kéèyàn kan jáde lára tiẹ̀ ó sì jáde lára rẹ̀ ìtumọ̀ rẹ̀ nù. a sì ti sọ wípé dídá tó lọ́wọ́ bá dá anabi isa aleyhi salam látara àyà rẹ̀ ó yanilẹ́nu púpọ̀ ọlọ́run fi sí àmì ní fún gbogbo àgbáńlá ìdíjọ́ gbẹ̀ndà kìyàmù ṣùgbọ́n ìyanu tó wà ń bẹ̀ a sọ yìí pé tá a bá gbé sórí òṣùwọ̀n á rí i pé ó tún kéré díẹ̀ sí èyí tí ń bẹ lára dídá tó dá bàbá ńlá wa anabi adam aleyhi salam kò sí bàbá kò sí yàrá kò sẹ́nìkan tá a ti ẹ̀ pé irú rẹ̀ la dá ọlọ́run sì dá oníkọ́ máa jẹ́yìn ó sì dèèyàn ìdí inú tọ́lọ̀ fi sọ pé inna mathala Isa inda Allahi ka mathali Adam khalaqahu min turabin thumma qala lahu àpèjúwe Isa Jésù lọ́dọ̀ ọlọ́run ó gẹ́gẹ́ bí àpèjúwe Ádámà ni látàrí ìpẹ́ lọ́lọ́run ti dá lẹ́yìn náà lọ́lọ́run sọ fún pé dèèyàn lọ́ba dèèyàn a sì ti mà nínú mà wípé wajhu shabahi fil mushabbahi fil mushabbahi bihi akadu minhu fil mushabbah ntọ́ fata nfinfin kankan jọ nkankan yóò pọ̀ lára ntá fi nkan jọ ju ntá mú tá a fẹ́ fi jọ nkan mi lọ nísìnyí. mo fẹ́ fi èèyàn kan mo fẹ́ fi jọ oòrùn nípa pé ojú rẹ̀ máa mọ́lẹ̀ ní gbogbo ìgbà mo wá ní anta kashamsi diyaa anta kashamsi diyaa ìwọ ó dà gẹ́gẹ́ bí oòrùn ni nínú ká mọ́lẹ̀ ṣé ìmọ́lẹ̀ ń ara tiẹ̀ ló ti pọ̀ ní àbí lára iná la sọ pé wajhu shabahi fil mushabbahi bihi akadu wujudan minhu fil mushabbah ìntà àti torí rẹ̀ fi nǹkan jọ nǹkan mi ó máa pọ̀ jù lára ń fi nǹkan jọ ju ń tá a fẹ́ fi jọ nǹkan mi lọ tẹ́bá padà sídìí àyà yẹn pé inna mathala Isa inda allah ka mathali Adam. dájúdájú àpèjúwe Ìsá lọ́dọ̀ ọlọ́run oda gege gẹ́gẹ́ bíi ti ádámà ìyàlẹ́nu tí ń ṣe nípa ti ṣe dá Ìsá oda gege gẹ́gẹ́ bíi ṣíṣẹ̀dá tọ́lọ̀ ṣẹ̀dá ànábì ádámà ó túmọ̀ sí para tani nínú àwọn méjèèjì ni yẹn ti tóbi jù náà ní nǹkan tá a kọ́kọ́ sọ nínú bọ́lọ̀ ti ṣe dá anabi isa aleyhi salam ṣùgbọ́n ìyàlẹ́nu ti ń bẹ́ ń bẹ̀ bó ti ṣe pọ̀ tó kò tó ètí ń bẹ lára bí ọlọ́run ti ṣe dá bàbá ńlá wa anabi adam ẹ obìnrin bíi olóyún nù kọ̀ọ̀kan sọ́kùnrin ìyàlẹ́nu ni láṣẹ kẹfì dálẹ̀ làákè ń níbi tí wọ́n gbọ́mọ sí àbí bẹ́ẹ̀ kọ́ ni bẹ́ẹ̀ ni ìyàlẹ́nu tún bẹ ń bẹ ẹ wá wò wò ìyàlẹ́nu tún bẹ nínú bọ́ọ̀lù tó ṣe dá ìyá wa ó tún fẹ́ gajù ilé ńlọ. baba ńlá ìyá ńlá wa Hawa aleyhi salam látara ọkùnrin lọ́lọ́run ti dáhùn inú wo lọkùnrin lóyún sí pé kí ni wọ́n dàbí ìgbà téèyàn yarí fún ìyàwó rẹ̀ ni pé kò burú pé ọba lọ ń sì fi ọkùnrin yọ lóyún fún ọ nígbà tí èsì pólì rí òpé tó fẹ́ yí ọ̀kan náà àwọn ọkùnrin ti ń ìyàlẹ́nu ti ń bẹ nínú bọ́ọ̀lù tó ṣe dá ìyá ńlá wa yẹn ọ̀gá púpọ̀ látara ẹ̀ fún àyà ádámà lọ́lọ́run ti mú un tó fi dá ó sì dèèyàn. òkè àní tó tún kù táwọn sọ pé ó wà miraculous ó kínníkínní àlẹ́ ètò jùlọ wà wọ́n á ní ẹ eh, because eh, a lè consider àwọn ìtẹ̀mú àyàn kí ló dé tẹ́ ẹ lè consider rẹ̀ wọ́n ní because Ádámà ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá kan

ádámù níyà kò ní bàbá kò dọ́lọ̀ ṣé jésù tó wá níyà ní ọ̀dọ́ lọ wọ́n mọ̀ á pè ya rẹ̀ níyà ọlọ́run ẹgbọ́ ẹgbọ́ púpọ̀ ṣe rùn <laughs> ádámù tí ò níyà tí ò ní baba kò sẹ́ni tí wọ́n fi pè pé ẹ ọmọ ọmọ bàbá báyìí ẹ àbí bàbá bàbá kìnnìkan báyìí òhun ní ìsìn ọlọ́run kò sí ìyá kò sí bàbá tóun ọba dọ́lọ́ ṣé jésù tó wá níyà ní ọ̀dọ́ wọn á gbé ah, ìyá ọlọ́run ẹwọ́jà ni ẹgbọ́ràn tọba tọba torí ẹ bá dàrú sọmọ rẹ lọ́lọ́ kọ́ kíyà rẹ wá wájà wọn á gbé ah, ìyá ọlọ́run ẹwọ́jà ni wọn ò lù pa tó délé ni pé yìí ah, tó <laughs> nítorí di eléyìí eléyìí fi hàn wá pé nù. wàrúhùn min a eléyìí lọ dá wàhálà alẹ púpọ̀ fáwọn nasara tí wọn kò fi pé jésù Ọlọ́run wọn ni lọ́dọ̀ wọn pé ẹ̀mí Ọlọ́run ni jésù ẹ dákun ẹ wò ó tó bá jẹ́ ẹ̀mí Ọlọ́run bá ní jésù ṣé wọn jọ ń lò ní àbó ti fún jésù. <laughs> ọ yà lò ní nígbà tó yà lò èwo ló ń lò ṣé spear wà. torí tó bá jẹ́ pé tiẹ̀ ló bá fún Jésù àjẹpọ̀ lọ́n kú nù torí pé bí ọba sẹ́mi yóò kú a'udhu billah tó bá sì jẹ́ pé wọ́n ń jọ ń lò ní ah, èèyàn kan jọ eh, àwọn nǹkan méjì jọ ń lo ẹ̀mí kan tó ṣeé ṣe eh, wọ́n máa dákúdájí púpọ̀ bíi iná NEPA Nàìjíríà abẹ́ ìfura bẹ́ẹ̀ torí pé nísìnyí wọ́n ní iye káti ẹ̀ mẹ́nu kó nu nípa tí wọ́n kí wọ́n jọ ń lo ẹ̀mí ni kò ní í sí istikrar kò ní í sí istikrar ìsẹ̀mí dúró lórí ẹsẹ̀ ni kò ní sí fẹ́ni kankan náà méjèèjì torí ẹ eléyìí lọ dá àwọn lórí rúmbẹ wọn wọ́n ní tó bá ti jẹ́ pé ẹ̀mí Ọlọ́run àtọ̀dọ̀ ọlọ́run lẹ́mí rẹ ti wá a jẹ́ pé abala kan ni nínú tí ń jọ́lọ̀ wọ́n ní abala kan ni nínú tí ń jọ́lọ̀ àwọn aláìmọ̀kan wọ́n ṣìnà nínú ìdáhùn rẹ̀ òun náà ni wípé ọlọ́run ọba ti dá ọmọ ènìyàn ó ti dá ẹ̀mí wa lákọ̀ọ́kọ́. síwájú kótó di wípé ó dá Ádámà aleyhi salam lẹ́yìn tó dá Ádámà ó wá kó ẹ̀mí kálukú wa ó kó sínú bàràbàrà di Ádámà ilé ìjẹ́ àlàyé Ubay ibn Ka'b ó kó ẹ̀mí kálukú wa sínú bàràbàrà di baba wa anabi Adam aleyhi salam wọ́n sì bẹ̀ ní báńkì fẹ́mi wa torí pé ńgbà tó lọ́n fẹ́ gba lẹ́nu gbogbo wa ọyọ gbogbo ajáde kúrò nínú bàràbàrà àdé ádámà àwọn ọmọ ń jọyọ o ọlọ́run bí wa lérò pé alastu bi rabbikum sẹ́mi kọ́ ló lúwa yín tẹ́ gbọ́dọ̀ jọ́sìn fún ni qalu bala shahidna gbogbo apáta la sọ́kọ́ ajẹ́rì àti kèfèrí àti mùmínì so kálukú náà ni ó sì wá gbà fọlọ́n tó bá kọ̀ láti ṣiṣẹ́ tọ́n tó ti jẹ́rìí tọ́ ìgbà tí ó wá ẹ̀mí wa padà sínú bàràbàrà di Adam aleyhi salam Ubay ibn Ka'ab ó ní ẹ̀mí Isa nìkan lọ́lọ́run ọba òfilẹ̀ òfilẹ̀ sọ́dọ̀ rẹ̀ torí ẹ̀ nígbà tó lọ́n fẹ́ da ọlọ́run á rán ẹ̀mí rẹ̀ sí ara Mariam ìtumọ̀ pé wa ruhun min ẹ̀mí kan ní tọ́tọ̀dọ̀ ọlọ́run wá ẹ̀mí tiwa ńkọ́ ọ̀dọ̀ ló ti wá náà. àbí kí ni tuntun bẹ́ẹ̀ ní ìsìn torí tọ́lọ̀ tí wọ́n wáá fi wá tìràn mẹ́lẹ́yìí tí wọ́n fi wá sọ́dọ̀ ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run náà lẹ́mí gbogbo wa ti wá ṣùgbọ́n àlàyé tí wọ́n fi ń sọ pé mi ìsọ̀ ọ̀dọ̀ ọlọ́run ló ti wá nù kẹ́ bí n tí ò bẹ́yìí sọ. tafsiri mi wọ́n ní ọlọ́run sọ pé wa ruhun minhu idafata tafdil ni ọlọ́run fẹ̀mí rẹ̀ ti sí ọ̀dọ̀ ara rẹ̀ láti fi sàpọ́nlé rẹ̀ ni. láti fi sàpọ́nlé Ìsá wà ilá gbogbo ẹ̀mí náà ọ̀dọ̀ ta ló ti wá ọ̀dọ̀ Ọlọ́run náà so àwọn èsì míì sì tún wà ó tó báyẹn tí ẹ bá wá wo nǹkan tí Ọlọ́run sọ nípa Ìsá alayhi sàlámù bí ẹ jẹ́ ká tún padà sídìí ntọ́lọ́run ọba sọ nípa Ádámà alayhi sàlámù káwá wò ó wèwo lọ́la gbàgàjù Ọlọ́run ọba ní. tó ń bá dá anabi ádámà tán wa nafakhtu fihi min ruhi faqa'u lahu sajidin tí mo bá dá anabi ádámà tán ń bá àwọn màláíkà wí wa nafakhtu fihi tí mo wá fẹ́ lára min nínú ẹ̀mí mi mo rò pé fúra mẹ́wọ̀n tí mo sì fẹ́ lára nínú ẹ̀mí mi. mi àti anabi isa wa ruhun minhu ẹ̀mí kan ni látọ̀dọ̀ rẹ̀ èwo gan ló làwọn tí ò lágbọ̀ọ́yé lè pè lẹ́mìí ọlọ́run gan jù tí mo bá fẹ́ sí la nínú ẹ̀mí mi àti ẹ̀mí kan ni látọ̀dọ̀ ọlọ́run èwo ló túmọ̀ sí pé ẹ̀mí ọlọ́run gangan ni ádámà ni àṣírí ẹnìkan tó pa ádámà lọ́lọ́ bó wàá ní isa ṣe dọ́lọ́ náà ẹ tún wà nǹkan mi wì í eléyìí ọ̀bọ sí ẹ fẹ́ẹ̀lì ọlọ́run ní fa aminu billahi wa rusulihi ẹ yà gbọ́ ọlọ́run ọba gbọ́ àtàwọn aránṣẹ́ rẹ̀ eléyìí tọ́ka sí pé àwọn nasọ́ra wọn ò tí gbọ́ ọlọ́run gbọ́ wọn ò sì gba àwọn aránṣẹ́ rẹ̀ gbọ́ tẹ́ ẹ jésù nìkan wọ́n gbàgbọ́ tẹ́ ka biblical studies ẹ̀rì tí wọ́n sọ bẹ́ẹ̀ pé gbogbo ànábì yòókù wọ́n tún máa mú references wá fún yín nu bible báwọn anábì fail jésù nìkan lọ pass ẹ bí wàá ẹ̀kì wọn ṣe ni. fàámínú bílẹ̀ torí náà gbọ́ lọ́wọ́ bá gbọ́ o ọlọ́wọ́ bá yí ìlàhùn wáhid ọba ọ̀kan ni kò pé méjì á ń bọ̀sibọ́sí pé yóò pé mẹ́ta torí pé wàláhì ni àní sí àní sí wa. ìdí ìpọ́jọ́ kan ṣoṣo ni wàláì la fi torí tí wọ́n bá pé a lè bẹ ọ̀kan náà méjèèjì lè fẹ́ dá wa èkejì náà lè kó farama àmọ́ lọ́tẹ̀ ikọ́ tẹ́nìkan sì gbọ́dọ̀ sẹ́ báwo wá ni bá wá ní èmi ọ̀gbà kò ní jẹ́ dídá pé gbogbo nǹkan kan ò ní sí torí ọ̀kan lọ́lọ́run o gbàgbọ́ ọlọ́run tọ́lọ́run wá ní gbàgbọ́ yìí òun náà ọmọ mariama aleyhi salam ọba tó dáa tó dáa gbogbo nǹkan ni kò gbàgbọ́ wa mursiluhu òun náà lọ́ran ìsánsẹ́ lọ́ran sáráyé tọ́ran sáwọn ta ni aráyé wo abala kanú aráyé kí ló kọ́ wọn banu israel gbèsè gbogbo aráyé lọ́lọ́run sí okojú yọ tún lọ́ọ́ tún bíbélì kà o. wa aminu bi rusulihi ọlọ́ni ẹ̀ tún gba àwọn òjíṣẹ́ rẹ̀ gbọ́ fàáminu billahi wa rusulihi ẹ tún gba àwọn òjíṣẹ́ Ọlọ́run gbọ́ kò tó pé kẹ́ gbọ́ Ọlọ́run gbọ́ lásán gbogbo àwọn òjíṣẹ́ lẹ gbọ́dọ̀ gbàgbọ́ a ti sọ pé tó o bá gbẹ nìkan gbọ́ tó o sa ìgbàgbọ́ sáwọn yòókù kí ló ṣe o o ti sa ìgbàgbọ́ sẹ́ni tó o lọ gbàgbọ́ náà nínú àwọn òjíṣẹ́ tó sì gbàgbọ́ náà ni tani wà Isa alayhi salam bẹ́ẹ̀ náà ni anabi wa Muhammad sallallahu alayhi wa sallam o wala taqulu thalatha ẹ yé sọ pé àwọn olúwa yín tẹ̀ ń sìn mẹ́ta ni wọ́n o ẹ yé sọ pé àwọn olúwa yín tẹ̀ ń sìn mẹ́ta ni wọ́n o eléyìí ni ibi tọ́lọ̀ ti ń kọ ìgbàgbọ́ mẹ́ta lọ́kan fún wa ẹ yé sọ yín tẹ̀ ń sìn mẹ́ta ni wọ́n o ibi Ibn Abbas radiyallahu anhuma kọ́lọ́lọ́wọ́n bá ń kọ ìgbàgbọ́ mẹ́ta lọ́kan ń kọ́ fún wa. níbi tí wọ́n ti ń sọ pé ọlọ́run ìyàwó rẹ àti ọmọ rẹ̀ a'udhu billah tọ́ wa ó ń fi hàn wá pípé sọ ọba ọkan nínú mẹ́ta ni àwọn wa méjì a sì ti mọ̀ pé àwọn Nasara tó ń ti póríṣiríṣi ni wọn àwọn àwọn màlàkà níyà wa láwọn nasara àwọn romania àwọn náà tún wà àwọn tí wọn ń pè ní roman catholic àwọn yaakubiya wa àwọn màlàkà níyà àwọn náà tún wà tonti bí wọn ti ṣe pín yẹlẹyẹlẹ ẹ mọ̀ pé lónìí nasara wà tí wọn ń pè ní roman catholic àwọn anglican wà wọn ò jọra wọn àwọn nasara wà tí wọ́n pè ní orthodox irú àwọn tó rí ní eastern europe títí tó fi dé russia àwọn lọ́wọ́ máa rí ẹ̀rí pé kàlẹ́ndà àwọn ọ̀jọ́ra wọn àwọn kan wá wà àwọn yarí má gbogbo wọn lọ́wọ́ àwọn ń jẹ́ protestant ní tó fa ilé yẹn òun náà ni baptism baptism tí wọ́n ń ṣe tí wọ́n ń pè ìtẹ̀bọmi làwọn fẹ́ yarí fún pé kí ni bolẹ́ ti rí làwọn fi jẹ́ protestant pé àwọn tó yarí pé àwọn àwọn ìzálà tiwọn nù so àwọn tó yarí mọ́ gbogbo wọn lọ́wọ́ so àwọn nù bákan náà àwọn oríṣiríṣi ní àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan wọn wá wà kódà sáfù tí wọ́n tu ẹlòmíì sí nínú àwọn tó wà lórílẹ̀-èdè kọ̀ọ̀kan míì kò kò yé ní ìsinmi nàìjíríà yẹn nìsín tí bá fẹ́ wo sáfù sáfù sáfù sáfù táwọn ará ṣọ́ọ̀ṣì pín sí ó ti pọ̀ jù ládùúgbò kan báyìí nìsín ṣọ́ọ̀ṣì ó lè fẹ́ kú ọgọ́rùn méjì abẹ́yìn òfura ni ní àdúgbò yìí báyìí nìsín ṣọ́ọ̀ṣì lè fẹ́ pẹ́gbẹ̀rún méjì àbọ́gọ́rùn méjì kálukú jésù náà nìsín pé báyà jésù ọ̀tọ̀ọ̀tọ̀ ni nítorí pé àwọn kan tó máa ń pe jésù tí wọ́n máa jó àwọn kan tó máa ń pè wọ́n èjó àwọn kan máa pariwo àwọn kan pariwo bóyá rìwáyà lọ́wọ́ lóríṣiríṣi àwọn rìwáyà tó ń gbà wá ó póríṣiríṣi lọ́fà subhanallah so àwọn kan wà tó yẹ pé wọn yẹ wọ bàtà ọlọ́run bóyá ọlọ́run ló mọ̀ ibi tí ti wá pé ká má wọ bàtà fa táwọn èèyàn ń tí wọ́n ń yàgbẹ́ lẹ̀ àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ àwọn kan àti ẹ̀ma awẹ́wù kan bíi bíi áńjẹ́lì tó yẹ kó wọ́n ṣe yẹtu wọ́n ṣe kan séjìká rẹ̀ bí ẹni fẹ́ fò àwọn kan àwọn kan wà tí èlò yẹtí bẹ́ẹ̀ ríru wọn èlò yẹtí wọ́n yẹ tún fi nǹkan ọrùn mo kọ́ àwọn eléyìí àwọn tí àkídà àwọn gbóná nù tí ń gbóná fẹlifẹli <laughs> so lóríṣiríṣi subhanallah tọ́ eléyìí àwọn kan àtẹ̀mí máa gbé àwọn kan àtẹ̀mí ègbé bó tilẹ̀ jẹ́ pé gbogbo ṣọ́ọ̀ṣì kíbílà tiẹ̀ yàtọ̀ ẹ pé mọ́sálásí lẹ́fẹ̀ẹ́ kọ́tẹ́ máa wádìí pé ẹ̀dá kun afẹ́ kọ́ mọ́sálásí wa bá o kíbílà sá ọgbọ́rú ẹ̀rí ṣọ́ọ̀ṣì pé kí ni ibi tó bá wù ọ́ kọ́dà nu chọ́ọ̀chì gan get together èèyàn torí ẹ ibi tá a dùn sí ni lónìí ọ̀rọ̀ pọ̀ nù ayà yìí ọ̀rọ̀ pọ̀ nù rẹ̀ gan Hm, torí pé ọlọ́run bá ń ṣe àlàyé fún wa lórí ṣeréṣeréṣeréṣeréṣe ah bó la bá ti mọ gbogbo eléyìí tí o bá ṣe ah kò sí àwa náà bá kàn máa pa àlọ́ká ni adúpẹ́ fọlọ́n tó fi wá mánà adúpẹ́ fọlọ́n tó sọ wá ní mùsùlùmí ọlọ́run bá má pa wá dàsá ìdá ọ̀ràn yẹn ló jẹ́ lórí mùsùlùmí ó kọ́ gba gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ọba gbọ́ tó fi dórí jésù tí wọ́n bá ti dárúkọ rẹ̀ tí wọ́n ní ànábì Ìsá oníjẹ́ Ìsá tí ó bá yọ kíláwìí alayhi salatu wa salam àbí kò sọ pé alayhi salam ìtumọ̀ rẹ̀ léde yorùbá ìkẹ́ ọlọ́run máa bá àbí ìkẹ́ àti ọlọ́ máa bá so ojise ọlọ́run ni a rẹ̀ kẹ́ ẹ bá ṣe fẹ́ràn gbogbo ojise ọlọ́run ọba yòókù àyè ṣe gbé ta ẹnu àlá rẹ̀ kẹ́ ẹ bá ṣe gbé anabi wa muhammed àlá rẹ̀ a sì máa ń pèsè ọba lọ́wọ́ ajẹ́ kò tara tiẹ̀ ìdínú tó fi jẹ́ pé ẹni wa ni kì anabi ẹni mùsùlùmí ni wọ́n yẹ sọ̀tà mùsùlùmí bó tilẹ̀ jẹ́ pé ìgbàgbọ́ tá a ní sí gbogbo àwọn òjíṣẹ́ yòókù ìgbàgbọ́ kan ni tó ṣe é pé ọ wà sangeleti yàtọ̀ sí ìta ní sanabi wa Muhammad sallallahu alayhi wa sallam odindi lòun náà àti ẹ̀fọ́ sí wẹ́wẹ́ gbogbo ń tànàbí mu wá fún wa gbọ́dọ̀ gbàgbọ́ wa ma atakumur rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka Allez comme ça.